ẹ bọ̀ ni kílẹ̀ ilé làbọ̀ yẹn mọ̀ yìí. tí a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe àníṣe rẹ lọ́jà mi wà lọ́wọ́ ẹ̀ èèyàn kan ò ń tú aṣọ láàrọ̀ obìnrin kó tún wojú ẹ̀. My name is no nonsense. èmi gangan ni ojú àníṣe rẹ ìdọ̀tí kankan ò lè wojú àníṣe rẹ àfi tí n bá ti kú. máa ríro eléyìí rí o <laughs> èmi ò mọ̀ pé alágbára kan tó ń wà tó tó ń ṣẹ́kù síbi kan àníṣe rẹ̀ ọjà tèmi ti gbàgbé tí mo ti dànù tí mo ti bìlíf pé kò sí bá ṣe lè ṣe mọ́ mo sọ fún yín. ó dẹ̀ bá mi gbé jáde ó sọ bẹ́ẹ̀ o ó sọ bẹ́ẹ̀. ẹ pé eléyìí call fún celebration Seriously. real celebration àbí bẹ́ẹ̀ kọ́ now mo wá promise àníṣe rẹ̀ láti èní lọ ọjà tó kéré àtọjà tó tóbi ọjà tó fúyẹ́ èyí tó ṣe ragadi kò sí ìtì máa gbégbẹ yẹn mọ́ láti èní lọ ọ̀dọ̀ ẹni máa máa gbégbà. àwọn akọ Ọlọ́run ni kí lẹ tí ì rí ẹ sì máa róríṣiríṣi ṣe é rí èmi àníṣẹrẹ akitan ni mí o kò sẹ́gbẹ́ tí wọ́n lè dá sí mi lára àmọ́ <laughs> ìyànjẹ ni mi ò fẹ́ ìyànjẹ ìyànjẹ ṣítì kọ́ nìyẹn. mi ò fẹ́ ṣítì ah. <laughs> àníṣe rẹ alówólé alóògùn ní báńkì ẹnu ẹ tiẹ̀ gbọ́ náà ṣé lórílẹ̀‐èdè ayé yìí a lè rí ẹnìkan tó máa wá rò nǹkan tó fẹ́ ṣe tì tó máa ní kò wù yàn àníṣe rẹ jẹ. wọn ò tí ì bí <laughs> àfẹ tó bá fẹ́ kú á dà fún ọmọ yẹn. ẹ ṣí tìǹà tiẹ̀ dá ìwé mímọ́ gan-an ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní má jẹ́ kí oògùn aláàrù gbẹ mọ́ lára. kọ́ máa fún lówó ẹ̀ kó dá èmi náà kọ̀. ìwọ náà fẹ́ ṣítìn. mi ò fẹ́ o. <laughs> àbùkù dà. ẹ wo ẹ̀yin boys ẹ jẹ́ amúbàgbé. wọ́n ní kẹ́ ẹ kó ìwà oh, ṣe o láti jọ yìí hmm. ìwọ ni mo rí láì gba tíkẹ́ẹ̀tì ìlọ wa ṣe o tí mo ti fojú mi kọ ẹ̀ ó ti máa pé two months báyìí why are you doing this to me? Eh? You and job, job, job, iṣẹ́ iṣá. Baby, baby, fi gbogbo yẹn lẹ̀. But there is something that me go miss. Mo miss here now. But you know the nature of my job. Share mm. me, ó man bring me from one place to the other Okay, can you mo miss ẹ, ṣé mi ṣé share my invite ẹ? Ṣé bẹ́ẹ̀ invite ẹ I want us to spend the whole day together. As a matter of fact, the whole fẹ́ lo ten days gan bí èmi àti ẹni. Because I miss you darling. Are you sure? I'm sure baby, ah don't worry. Sorry. hello chairman yes sir ibẹ ni mo wà sir yes sir mo wà ń bẹ mo wà okay sir okay sir shit. tún bẹ̀rẹ̀ ọgbọ́n kó ba lè fi mílẹ̀ síbí báyìí kó abandon mi lẹ̀ lélẹ́yìí o. Ah! you know what babe kò ṣe pé mo abandon ẹ mo ti gbàgbé pé mo ní meeting kan pẹ̀lú àwọn èèyàn tó nítorí tiẹ̀ níbi tí mo ti ń ronú ẹ̀ ní ti gbàgbé mo ní meeting lùchí àmà mi ló pè mí sí pé pé ṣé mo ti lọ fún meeting láti rán mi létí èmi dẹ̀ ti gbàgbé this is what we are going to do this is what listen babe máa lọ fún meeting yẹn briefly it's very brief meeting máa I love meeting yẹn máa padà wá bẹ́ẹ̀. So we spend the whole day as planned, which you understand? So what you come and for me, anything to buy fair, of course, you know now, on my bill, anything, come and share could be doing the please. Darling, are you sure? Oh, come on. I'm sure I'll be back soon. Yeah, go for meeting, Padawa. Okay, I'll see you soon. Eh? Ma, look at that. Feel, feel. I'll be back, eh? Okay. I'll see you. Yeah. Thanks, yeah. And the officials on my trail. NDLA ni kí ni mo fẹ́ sọ fani ṣẹlẹ̀ epo gbọ́jà fún mi wọ́n á yàgò mi tó bá gbọ́jà yìí lọ́wọ́ mi kò ní jà o NDLA how. Man, ah, ah, this is serious. What's going on? Kí ló ń ṣẹlẹ̀? visa fún mi. tó bá kọjá ilé ọ̀rọ̀ kò ní dá o wọ́n dún ẹsẹ̀ làbí sẹ́rẹ́ ní kò gbọ́jà fún mi ni wọ́n yà fún mi this is not good this is not good this is not good. ndla báwo how bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ mọ̀ ndla ah no no no no no no no no no no no. wọ́n gbọ́dọ̀ mú mi no, no, no. kò jẹ́jẹ́ wọn kò jẹ́jẹ́ wọn. okay no problem let's see how it goes. Oh, ṣàtì pé ní kókó. ọwọ́ ń wèrè dà ọwọ́ dà ṣe bẹ́ẹ̀ lè sáré ni ẹ sáré mo ti sọ <laughs> mo ti sọ wọ́n wèrè nù ọ lórí burúkú ẹ jẹ́ ẹ mo ti sọ wọ́n nù mo ti sọ wọ́n nù they are lost useless people. ṣètò dà fi ràn ọ̀dọ́ lè sáré ẹ sáré èmi èmi no nonsense lẹ́fẹ́ mú àbí irọ́ o tọ́bálà mẹ́rin ọ̀la là ń mú no be everybody that dey touch i'm untouchable ẹ̀yin ọjọ́ mi láyéláyé yín ẹni tọ́ yẹn mọ́ ẹ sá speed ká máa léra wa idiots be ràn now. please what's going on here. ọ̀gbẹ́ni sọgbẹ ìpò ní sàrùsà. sálà síbo ṣe ṣe ṣe àlẹ mi ni. sáwà ń lé ẹ. àlẹ mi ni. no I'm telling you. Obedi. So, ọ̀gbẹ́ni ṣé o kí mo yes from where. Mr. No Nonsense. Who is, who is Mr. No Nonsense? Me. <laughs> Mr. Ọ̀rẹ́bíyì lorúkọ mi. Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀sẹ̀ yìí. Mr. Man, àwọn ò wá síbí láti wá bẹ̀rù jọ. Kí ló wà ní mọ́tò ẹ̀? Kí ló wà ní mọ́tò mi? How? Eh, I'm just coming from from shopping. Mo lọ shopping ni. So I won't continue. mo rà ló wà ní mọ́tò àwọn nǹkan tó rà ló wà nù mọ́tò yàrá. yes. guys sars. èyíkẹ́ èyíkẹ́ ìjọba ẹ̀ bá mi sọ. I said kún ra ilé. mo mò ń tó tax o. kọ́ ilé. I'm a taxpayer o. I'm a taxpayer. ẹ bá lọ́pọ̀ ilé ẹ ẹ bá bá bọ̀ bọ̀ right mi now. okay. ara ló bọ̀ right. sir. okay. má bẹ̀rù gàrí ló gbé. Boss. Gari. Mr. Man. Kí ni gàrí wá dénú báàgì? Eh, eh, eh, you see? You see? ṣe bí possibility pé mo lọ sí ṣọ́ọ̀pì mi ẹ ẹ ẹ embarrass me yẹn all the street gàrí tí mo fẹ́ mu ni as a matter of fact ibi tí mo fẹ́ rà wà ẹ̀gàn ẹ̀wà iwájú rẹ̀ lọ ti ń tẹ̀ wá ṣé tí wọ́n bá ní bíkà yóò lè jẹ ẹ̀wà àti gàrí ni is that what you are saying? Hey, hey, hey. What is embarrassment? Check it. Yes, sir. I know my right. but my right be Ah, good. NDLEA ò jẹ́nu gàrí mi. I will sue you. Màá sue ẹ torí gàrí. I will sue NDLEA torí gàrí. Owó mo fi rà. Owó ni mo fi rà. What are your embarrassment is all this? Mr. Man, I fẹ́ kí nǹkan kan yí ẹ pé àwa ká dúró àwọn ọkùnrin sí ọ̀tá ẹ̀. Iṣẹ́ tó gbé wa òun làwa ń ṣe. Information tó fún wa òun ló bí wa débi now I rí i pé wrong information ni need that láti pariwo wa. i'm a good and good law abiding citizen of this country Must ń tax must ń everything and also my full information about me. okay. no you've confirmed it gari larisi. sorry about that let's go. yes sir. ṣe ti pé gbogbo gbogbo ẹ̀sẹ̀ bá ti rí tó bá tó bá look smart lọ́lọ́lọ́ ni drug dealer I think everybody you drug dealer ni. Look at the embarrassment. Ojúra wọn la ẹ máa kórì ògògò wẹ́tà sí òru. Àtọ̀jọ́ tá a ti gbọ́mọ màlúù ló ti tóbi jọmọ àgbò lọ. Àníṣẹ́rẹ́ Àníṣẹ́rẹ́ yára pani jùkú. Ẹ Àníṣẹ́rẹ́ bàbá, ẹ jọ̀ọ́ ta ni ẹ ń bá sọ̀rọ̀? ta ni mi ní bá sọ̀rọ̀ ta ni mi ní bá sọ̀rọ̀ èèyàn máa rán yín iṣẹ́ ẹrú ẹ máa fi tọmọ jẹ èmi rán nùnú ọ̀sẹ̀ sí iṣẹ́ ọ̀tọ̀ níṣẹ́ tí mo rán ọ̀tọ̀ nìkan tó ṣe wo bí èmi àníṣe rẹ alówólé alóbùlé fowópamọ́ èmi. Ah! ẹ má bínú bàbá ẹ má bínú bàbá. kébì má bínú bí ara ẹ bó dẹ̀ ṣe lọ yàn lọ tiẹ̀ á débi wá bá mi á mi wò mí ràn á mọ orí èèyàn tí mo jẹ́ ẹ kúkú má mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbẹ́ mọ̀ mi ẹ mọ orí èèyàn tí mo jẹ́ á wá bá mi. a ní sẹ́yìn bàbá ẹ má bínú ẹ má bínú sà ẹ má bínú. ewu àìgbùgbùn ni èmi àti èèyàn kan dídí máa fún ogún gbogbo èèyàn ní ojú síbi nínú nọ́ọ̀sẹ̀nsì ni nọ́ọ̀sẹ̀nsì ló ah, ṣẹlẹ̀ ilé ìbáwí ewu ní tiwa ewu ah, ni mo gbọ́ tó wí ẹ sà. mo gbọ́ tó wí. Gari how forty kilo ló wà bí iná gàrí báwo. àníṣẹ́rẹ́ àníṣẹ́rẹ́ twiley ah nice one. no nonsense kí ni problem ẹ gangan náà kí ni kan tó ṣe mo rún ẹ ń òun gba bòmí lọ kí ló ṣe. ṣó yẹ kó jẹ́ wọ ṣá ẹni tá a máa gbójú òkú ni yóò máa jẹ ní agbá o níwọ a. oníṣẹ́rẹ̀ oníṣẹ́rẹ̀ i'm very sorry ẹ̀yin náà mọ̀ pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé girl tí mo lọ rí yẹn she's my girl ó dẹ̀ ti pẹ́ tí n ti rí mo kàn ní kí n oh, spend time pẹ̀lú ẹ̀ chairman ẹ̀yin lẹ́sọ̀ pé ká má máa gbóbìnrin wálé ká má máa ṣerú nǹkan báyẹn nílé that's why but all the same i'm sorry. gbẹ́nu òṣìṣọ́ òun gbẹ́nu òṣìṣọ́ pẹ̀lú kan tí mo sọ yẹn tí mo ń sọ tó tún repeat ọ̀rọ̀ fún mi yẹn kí ni problem yẹn tí n bá sọ pé kó má gbóbìnrin wálé àsìkò iṣẹ́ ò yàtọ̀ ẹ lásìkò tèmi fi ọjà rán wọn ṣẹ ni wọn ń gbé gbálẹ̀ obìnrin lọ kí ni problem ẹ. chairman i'm sorry ẹ má bínú ẹ mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ rí no nonsense ni irú ìṣẹ̀lẹ̀ rí bàbá ẹ má bínú. ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹsẹ̀ tó bá jẹ́ pé mi ò fi ẹsẹ̀ yìí dílẹ̀ mu ṣé o tá a máa sọ làwọn máa sọ ni ẹ kò gbọ́ nǹkan tó sọ lẹ́nu. Ah! bàbá bàbá i'm sorry ẹ má bínú chairman i'm sorry irú ò ní tún ṣẹlẹ̀ mọ́. má jẹ́ kí irú ẹ̀ wá ṣẹlẹ̀ mọ́ o ti gbọ́ àpàtì mo sọ fún ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ bóyá sọ yẹn o ti gbọ́ ah! tó bá pẹ́ pé èyí ò dúró tán ni ohun tó ṣẹlẹ̀ ní ṣé wọn fi téèyàn bá ti wà báyìí. Ah, chairman gbogbo ẹ náà rí bákan lójú mi ọjà lẹ gbé fún mi mhm. cocaine lẹ gbé fún mi mo rí i mhm. gbogbo wa rí ó dá mi lójú mhm. ìgbà tó wọn ndla dé wá sàtọrí gàrí wọn fi pé ah pé ah. pé ah my chairman don perform oh, àníṣẹ́rẹ́ wá. Oh, ẹ wo bí ẹ mọ ọmọ ẹni tẹ́ ṣe o ẹ ti gbọ́. ah no nonsense ṣe nígbà tí bàbá ń pàṣẹ owó wọn mi ìfà ìwúwa ní èdè ọmọ ìfà òdòkí ni ẹ kàn wọnú ara wọn pé. ọjà inú ọjọ́ sọ̀rọ̀ ló ṣe irú kan náà ṣáà ní gbogbo yín irú ro ń borùn obi mo ń wọ̀n ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ lọ́nà sẹ́ẹ̀ ní sọ̀jú báyẹn. my chairman àníṣẹ́rẹ́ one one. no nonsense baba me i go yarn you the truth o i swear baba you fok up you fok up. mi ò ní ẹ blame now you sef don dey tie scarf eh? ẹni tó fún ẹ scarf yẹn kò ní dáa fún ìwọ tó mú ọ látọ̀yọ́ níjẹta ìwọ ṣí ẹnu sọ fún no nonsense pé baba you fok up kánìbọ̀ wà lọ́wọ́ mi ló yẹ kí n pa ẹni instantly they don't tell you mo ń rò kí tó pààyàn ó yẹ kí n pa ẹni ìdè mad máa ọmọ ọ̀lú. kí ló ń fọ́ kí n wọ́rí ẹ̀yìn ọfọ sọjí ẹ ti ń pọ̀ jù bàbá no vex no vex. irọ́ tẹ̀lá. ọmọdé ò mọ̀ ṣá ni èèyàn ìpínlẹ̀ eléyìí ò mọ̀ kankan. máa wèrè tó yẹ kó wà live band nítorí ọgbẹ́ ọgbẹ́ wọn bí n sì pé wọ́n máa àbọ̀lẹ́ burúkú ni ẹ ni ọmọ mama lọ kúkú sara o. tó fẹ́ máa tẹja ni tọ́tọ̀ àmọ́. abeg abeg abeg àwòrí máa ń gbá lórí ẹni gbà mí kò máa ń fọkọ. ilé tẹ̀lá bá mi ló vex abẹ́ yìí. sà kò kí n ṣe fọ́ọ̀tì mi náà gẹ́gẹ́ bí ẹ sì ní ká lọ cross bọ̀bọ̀ yẹn tó tọ́ a rí pé a cross ẹ̀ mọ́lẹ̀ a dẹ̀ check gbogbo inú mọ́tò ẹ̀ pátápátá but briefcase kan péré la mr abubakar ó dẹ̀ gbé jáde nígbà tí máa check ẹ̀ sá gàrí ni mo bá o kárí. bẹ́ẹ̀ni sá. kárí lẹ bá bẹ̀. bẹ́ẹ̀ni sá. à ń sọ. sá kò yé àwa náà but láti confam irú nǹkan wo ló wà nínú briefcase yẹn mo ní kí Mr. Abubakar kó tọ́ gàrí yẹn o ó dẹ̀ tọ́ wò a dẹ̀ confam pé gàrí ni lóòótọ́ àmọ́ ìyàlẹ́nu tó wà ní ọ̀rọ̀ ni pé nígbà tí ọ̀bọ yẹn máa lọ tán kó tó di pé a padà sọ́fíìsì ni Abubakar ti ń jẹ́ ká mọ̀ pé òun ò wá òkè mọ́ ojú ẹ̀ ti ń pòyì àwa pípé kí ló ń ṣe ó ń jẹ́ ká mọ̀ pé ojú òun bẹ̀rẹ̀ sí ní pòyì ó ti ń jọ bí ẹni pé òun ti mu drug so lẹ́sẹ̀kẹsẹ̀ àdé park àdé ṣètọ́jú ẹ̀ ìgbà tá a rí i pé ojú yẹn ò là mọ́ ní gbogbo handball ọ́fíìsì àwa notice pé gàrí tí a rò pé a rí yẹn gàrí lásán kọ́ nǹkan tá a bá lọ láti lè confam láti gbá bọ̀bọ̀ yẹn mú gangan ló wà ń bẹ̀ bọ̀ kò yé wa bó ṣe tán sí gàrí. Oh, ṣé tí ìwọ̀n tí wọ́n sọ wá abámọ́dá làwọn yẹn ń lò ó. Oh. báwo ló yẹ fi báyìí. nígbà tí mo bu gàrí yẹn sẹ́nu lákọ̀ọ́kọ́ bọ́ọ̀sì ó kan lẹ́nu bíi normal gàrí ṣùgbọ́n after bíi two hours tá a ti kúrò níbẹ̀ tá a ti parí operation bóògùn ṣe bẹ̀rẹ̀ sí bò mí nìyẹn lẹ́yìn ẹ̀ mo ní nǹkan tí ẹ̀ mọ nǹkan tí mo ń ṣe bí ẹ̀ ń pé mo lo cocaine gangan ẹ̀ bọ́s ẹ̀mí ìbá dá lábàá pé ẹ̀kẹ́ fún mi ní líìvù bí ọ̀sẹ̀ kan kí n lọ fi take care ara mi dáadáa torí di sin mi ò tí ì get ara mi dáadáa. don't go there you only work. kò sí leave sir. even a day go work. so ah um, jẹ́ kí n sọ tọrọ fún yín ẹ máa túnra mú ni o ẹ máa túnra dé ní mic àwọn bá ṣe máa ní ìbọ̀bọ̀ yẹn dáhùn. yes sir. you get it. yes sir. so gbogbo tó ń lò yẹn tó ń lò wọn fi fake wa ni next time a máa mú wá sí custody wa bí kó wà bí bójú òun fún rẹ kó jẹ fún rẹ àmọ́ a rí àtìlá rẹ náà a test ẹ náà. ok sir sir mo fi dá yín lójú pé lórí ọ̀rọ̀ ọ̀bọ yẹn tẹ̀sí ẹ̀ bá dá ni a máa tún gun ni. òun náà nìyẹn lọ́tún gun. Yes, Etugun, Etugun, Etugun. No problem, sir. Yeah. Permission to dismiss, sir. Uh, yes, permission to go. But kò sí lè. Kò sir. Right. But try àti rí doctor. Kò mọ̀ tó kù Okay, sir. Yes, sir. Thank right. you, sir. Yes, sir. All right, sir. No nonsense, Baba. I like that. Baba over to you I'm mọ destination ọjà please guys ẹ confirm owó kẹ́ tó gbọ́jà lẹ̀ o i repeat ẹ confirm owó dáadáa bówó pé kẹ́ tó gbé ọjà lẹ̀ and one more thing you guys have to be very very careful ṣọba pé wọn ndla e àtàwọn ọlọ́pàá àdúgbò ìtọ́ fi gbéṣẹ́ yẹn sórí nsìn kò easy kó máa di pé problem kan dé àníṣẹ́rẹ́ ẹ̀mọ́ bó ṣe ń ṣe doctors of me ẹ̀yin náà mọ nǹkan tí mo lè ṣe èmi ò fẹ́ gbọ́ pé wáńtí wáńtí náà pùn o wáńtí wáńtí náà pùn o tí wáńtí wáńtí bá ti hapun ẹ̀yà jẹ́ kí wáńtí wáńtí hapun sọ́dọ̀ yín you uh, understand what I'm saying <coughs> you guys should be careful. sure sure hundred percent eh, no nonsense baba ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi rò pé operation tẹ́ ń sọ yìí na you suppose dey front make we come dey back make we build a backbone for you make you dey para make you dey your back. alakija come on kò ń ṣe gbogbo ìgbà ni mo máa tẹ̀lé jáde fún operation ràn kọ́ báyìí náà ẹ ṣé tẹ́mi ò bá síbẹ̀ ẹ̀yin ò lè defend ara yín ni. n kò rí pé yín. no man up ṣe gbọ́ mi ẹ man up gbogbo yẹn man up. bàbá ní wọ ìrìngò andrew alaye. yeah handle this thing man it's piece of cake guys move. you are good to go sir. yeah tẹ bá dé later alo alo celebrate níbi okay. all be careful all of you. yes sir. yeah move move move hello. yes sir. Nice one. Person wey see you when you dey talk now, dem dey think say one thing dey your head, wetin dey your body? Go go comot. Guys, talk more so that I dey don celebrate later, okay? Fúnkẹ́ alágọ̀ ọ̀ láti kékeré ẹ̀ báyìí ló ṣe jẹ́ wípé gbogbo nǹkan tó bá gbé sọ́kàn pátápátá òun ló máa fi lálàá nǹkan tó wà lọ́kùnrin òun ló fi lálàá yìí ṣoṣo ìgbà bẹ́ẹ̀ ṣe wà yẹn iṣẹ́ tó ń ṣe lóòótọ́ ni ó rí bákan àmọ́ ó mọ gbogbo ìnànà òtún iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó mọ àpáti àyíké iṣẹ́ yìí àdúrà ní ká máa gbà pé Ọlọ́run kó máa bá wa máa dáàbò bò ó tó ti gbọ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Eh, bọ́mọ́ hmm. ẹ wò ó dà pé àlàyé tí mo ṣe kalẹ̀ yìí ẹ ò fẹ́ understand me èmi ni mo lálàá èmi ni mo mọ nǹkan tí mo rí nǹkan tí mo dẹ̀ rí kò ń ṣe bí ah, ṣe mo yìí. fúnkẹ́ ó ti rí báyìí láti kékeré ẹ̀ torí páyé ń já. Ja fún nǹkan tó wá sọ yìí òun ló ṣe gbé sọ́kàn báyìí. n ò pọ nífẹ̀ẹ́ bàbá ẹ̀ ò dàgbà kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n mi ò ní kọ́rọ̀ ìdààmú tó bá ti dé èmi náà àfi létí pé báyìí báyìí báyìí lọ́mọ ẹ wá sọ fún mi o òun náà mo bí mo ṣe máa wà kẹ́ẹ̀fù níta ń bẹ̀yẹn tó ti gbọ́ ọkọ mi. mo ti gbọ́. i'm sure wípé kò ní pẹ́ pé ẹ̀pẹ́ kò máa bọ̀ nílé àbíbí lọ fẹ́ sùn ni kò tẹ̀lé ilé ọ̀sán bí ẹni tí mo mọ̀ ni. èmi ò lọ ibì kankan àwọn ah, mi mi ò lè lọlé mo máa wà ń bí báyìí tí dáàdì máa fi dé ní bí báyìí lọ́ọ́ máa bá mo fẹ́ explain fúnra mi nǹkan tí mo rí. bàbá ẹ wà òkè kò sí nǹkan kan tó máa ṣe lágbọ èmi gan sọ fún pé kó wà kẹ́ẹ̀fù bó ṣe yẹ lọ ìyẹn tún kọ́. no mo fẹ́ explain fún ọ fúnra mi. bọ́dà ah, ah, pé lórí fóònù kò explain fún tó bá kẹ́yìn. ọ̀dà. listen ṣé òun wáìnì ni irú èèpo ló ń bá mi ṣe. for real listen airport wo ni wọ́n gbà wọlé mazel mazel mo sọ fún ẹ kó má gba mazel wọlé náà ṣé gbogbo wọn ni wọ́n arrest níbo náà ti mú wọn oh port of entry gangan oh my god ọjà burst why why so wọ́n ti gbọ́jà lọ́wọ́ wọn báyìí you see àwọn ọlọ́pàá France ò dẹ̀ ń gba bribe wọ́n ń gba bribe ẹ kí ló dé tẹ̀ kí ń gbọ́rọ̀ ẹ ń gbọ́rọ̀ lẹ́ǹkan náà <sighs> ok all right ẹ màá pè é padà màá pè é padà please. Ah, ah. wọ́n ti arrest àwọn boys ní France. Oh ọwọ́ àwọn immigration ti tẹ̀ wọ́n gbogbo wọn náà tẹ̀ wá náà mú ọmú wọn ah. pẹ̀lú gbogbo ẹrù ní pẹ̀lú gbogbo ọjà ẹnìkan nù wọn wọn ní kò escape. Um, bàbá kí wàá lè fi ìka máa ṣe báyìí. oh my god. ẹ̀mí ìkọ́ ọ̀ ẹ̀mí ìkọ́ àbí kí la fẹ́ ṣe. Ah, mi understand mi understand ẹ àwọn guys tó kù àwọn boys ẹ ń kọ́. ìyá ok ẹ lọ get ready ẹ get ready mo ń bọ̀ oh my god kí ni gbogbo eléyìí ká bá wọn sọ̀rọ̀ kán gbọ́ náà. Ah, àníṣe rẹ jọ please ìwọ náà lọ gbàgbà ṣé mo pọ̀ náà ló máa ń gbà wá ní anytime tó gún bá ti lè báyìí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí inú mandala ò dùn in fact state tó wà ń sìn ojú kan sọ pé ọ̀fọ̀ ń ṣẹ̀yàn lọ. Ah o mọ magnitude ọjà tí wọ́n gbà yìí ni kì í ṣe nǹkan kékeré àwọn ọmọ náà tún ṣe wà lọ́hùn ní Marseille airport wọ́n fi wọ́n sílẹ̀ eh, please please nǹkan tá a bá máa ṣe báyìí torí Ọlọ́run. ìròbí ẹ fi ra yín lọ́kàn balẹ̀. Ah. wọ́n gba ọjà yín ní France ní Marseille wọ́n tún mú àwọn ọmọ yín wọ́n tún mú wọn mọ́lẹ̀ ńbẹ̀. definitely ìròbí ṣe rí ibùkún tẹ́ ń sọ yẹn hmm. kékeré níwájú èmi àníṣe rẹ̀. omi ṣorí burúkú. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí France tẹ̀yìn sọ yẹn ó dàbí city kan lójú èmi ni. yes so simple. ṣe wá rí Marseille yẹn ó dàbí agboolé <laughs> nígbà tó bá sọ pé agboolé kan lágọ̀ọ́kà ẹ mà gọ́kà ẹ lè mọ bẹ ẹ ó dàbí agboolé kan lágọ́kà wọn ni wọn gba agboolé baasi yọsá agboolé ọ̀kẹ́ nìyẹn wọn yọ síra wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni màá ṣẹ́ẹ̀ṣì gẹ́sẹ́ mi àwọn sadat ló wà ń bẹ àwọn ọmọ mi really. yes. ó easy bẹ́ẹ̀ láti. láti láti yọ wọn jáde tí n bá ti pè wọn lọ́wọ́ kan báyìí gbogbo tó yẹ kán rìn sí wọn á yà àwọn ọmọ yẹn jáde wọn á yà wọn á tún yọ ọjà náà jáde. tó ti yé but tó wà bẹ̀rẹ̀ ní ìlọ́jà ò ní jáde o bọ̀ ẹ mọ̀ kí pàṣẹ dè nìyẹn èmi náà mọ̀ pé whatever it is ẹ yẹ sọ. ẹ má ti kára jù pẹ̀lú mọ́ni o. lórí percentage àbí. ṣé mo pé náà madana odù. yes I know. then kò ní ìṣòwò ẹ̀ kò dẹ̀ fi lose àwọn boys o ẹ jẹ́ ká cooperate pẹ̀lú aníṣẹ́rẹ́. ẹ ẹ àmọ̀ tó máa yọ percentage ratio máa wà nbẹ ẹ ò mọ aníṣẹ́rẹ́ tó ní ẹ ẹ kò sí wàhálà. kò sí wàhálà ẹ jẹ́ kí n ṣe gbọ́jà jáde náà èmi aníṣẹ́rẹ́. inú mi dẹ̀ ń dùn. alówólé alógun báńkì. it is well with you. it is well with you. èmi aníkùkọ̀ oògùn tó tún lóògùn ní báńkì. ẹ kọ́kọ́ máa ẹ máa jubilate lọ pé ó ti di ṣe ògúndábèjì. kí ló dáhùn. ògúndá. ògúndábèjì. kí ló tún dáhùn. ọ̀bàrà. tún dáhùn. owó nu. bàá mi mú ẹ lé o. irun sùn. irun sùn kí ni mo pè fún. irun sùn. kì í ṣe hmm, hmm. ní a ní ṣe kí ló kàgé ààrẹ lọ́kùn ìró sùn. ìró sùn. ọ̀yá tuntun dà. ìyẹn ah. ti ṣe etí inú lè dòó lò àgẹ́rẹ́ pàtíkọ́là àbí gbókùn ẹja ní omi òwèrè làgẹ́kù èdò ó jà ibikíbi tó bá wà ní sẹ́rẹ́ kó máa san sí ọ létí ọmọ san sí ọ létí. sọ́dọ̀ rẹ sọ́dọ̀ mẹ́wọ́ má tẹ̀tẹ̀ gun èṣù ó léwu ó léwu ìyẹn sọmọ yìí abẹ́rẹ́ ní nǹkan. bá mi kò sí aníṣẹ́rẹ́ ń bì báyìí. ojú inú wà etí inú wà ọgbọ́n bá bí mo ṣe ń wí bẹ́ẹ̀ ni kàn sí létí ogun nìkan bá mi o. ọmọ kan tó ní kọ́ kó ṣe. aníṣẹ́rẹ́ ló ń pè mí yìí o. Ah, aníṣẹ́rẹ́. hello Sadat báwo ni. alówó lé alóògùn ní báǹkì torí ọjọ́ kan ìdágìrì ọjọ́ kan ìpọ́jú ọkùnrin mẹ́ta pé wọ́n mú àwọn ọmọ mi kan sí Marseille ṣé you understand ní France ń bẹ̀ yẹn mo lè fẹ́ kó bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ kò ti gbọ́ bá mi try as much as possible tó ti yé. fún mi ní twenty four hours máa lọ síbẹ̀ nísinsìnyí. ìwọ gan náà máa ní percentage o ẹ pàṣẹ wà ń lẹ́kùn ẹ. má wọrí àti gbígbà àti títà àtọmọ tí wọ́n mú gbogbo ẹ̀ pátá mo máa yanjú ẹ̀ fọkàn ẹ balẹ̀. I trust you mo trust <laughs> ẹ Sadat. máa pè ẹ́ padà ó dàbọ̀. dangerous. ẹ filẹ̀ filẹ̀ ẹ já lọ let's go mo sọ fún ẹ aníṣẹ́ mo sọ fún ẹ mo náà kì í ṣí tèmi ṣítì ni mo kọ sọrí ìtò ṣe yìí wàá rí ìyàwó àpín bàbá. ẹ wá bí wàá máa jòyè rédíò asọ̀rọ̀ máa gbèsè gbogbo tó sọ ẹ kò ń ṣe tèmi o kò ń ṣe tèmi lọ bèrè mi wò dáadáa tó ti yẹ àǹdáàdà máa gbọ́ nǹkan tó sọ lẹ́nu uh-huh. ṣé wọ́n ni wọ́n gbọ́ jàjáde ni àbẹ́mi gbogbo jàjáde. ìgbà náà kọ́ ṣé wọ́n ló ní business ni. ìgbà ìgbà tó ní business mo ṣe gba ọjà jáde fúnra rẹ. ló ṣe máa mú eighty percent ló máa fún mi twenty. Ah, ah, tí bá wàá mú yẹn kọ iṣẹ́ ẹ̀kọ́ tí mo ṣe ni mò ń jẹ wọ́n mi tó bá kọjá ìyá rẹ̀ máa sọ ẹ̀ ní àdó máa ń gbé. èmi èmi. ìwọ. kọkùnrin tatọrin kóbìnrin tatọrin àárẹ̀ ni tó lómi lẹ́yìn ẹsẹ̀ ìjọra wọn lọ. ìwọ àti ta yẹn. ìwọ ta nínú ilé tèmi. ẹgbà tó jẹ́ nínú ilé ẹ̀ mọ́. mandana nínú ilé tèmi. kí ló fẹ́ ṣe. wà á rí mi wò mí ràn. ohun tí ò ń jẹ́ kéèyàn ṣerú ẹ̀ wá rí. èmi. bàbá bàbá respect ah ṣàtúmọ̀ lọ bá yẹn ni a lè lọ bá sọ fún àwọn tílé pé a gbọ́dọ̀ gbé nǹkan a gbọ́dọ̀ gbowó wa láàlè lọ bá yẹn náà o ṣáà tọ̀tọ̀ ti sọ pé mo ní no dey ground wetin you dey talk. ó ya wuli. ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ni. àbólórí burúkú ni ẹ. ẹ ní sùúrù ẹ fún ayọyọ sọjà iṣẹ ìṣirò fọ ni. ẹni ò ń ṣọjọ́ ìjà wọn let's go. ẹjọ́ lọ ẹjọ́ lọ ẹ fi ohun rẹ. fi wọ́n lẹ̀ wọ́n mi padà padà fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ìwò bí ìṣínígún ni yín ẹ kéré ẹ wẹ ẹ bí tí ẹ bì lò. tinubu á bí mi jù báyìí lọ màá jẹ́ kó mọ́rú èèyàn tí mo yẹ o èmi kò mi o gbádùn mi ò gbàgbọ́ ò bèrè mi ni èmi àníṣe rẹ alówó lé alóògùn báńkì ah! ẹ rí mi wò bí ìran. ọ̀gá wọn ti. wọ́n lọ sá fóònù gbogbo àdìyà mi pé inú ọ̀gá òbí ní ọ́fíìsì pẹ̀lú gọ́mẹ̀ntà pẹ̀lú operation kan gbé fún apá àti kárí now mo fẹ́ kí gbogbo wa lọ gbára jù láàrin èmi sí ọjọ́ mẹ́ta a gbọ́dọ̀ nail àwọn gáìsì gbogbo pátápátá láìpẹ́ òye ọ̀kan kò jẹ́ kó ìjọba ìjọba. ẹ ẹ sà mo ní àmọ̀ràn kan sà mo rí i pé all the time tá a bá ti ń jáde pẹ̀lú yunifọ̀mù ọ̀sà tó bá di pé àwọn ọ̀daràn yẹn tó bá ti rí wa ẹ̀sà wọ́n máa ń fẹsẹ̀ fẹ́ mọ́ òkú tó pé tábà lè máa jáde sá pé tábà jáde ká máa wọ yunifọ̀mù ká wà mọ́fìtì àwọn ọmọ aláwọn gáàsì yẹn musa. ìmọ̀ ẹ̀ wà òkè wà nílé tẹ̀lé ìdílé gbogbo alamọ̀ pé aṣọ tí gbogbo wa wọ̀ sọ́run yìí ó lámọ̀ sí aṣọ NDLEA léyìí tó dẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wá yàtọ̀ nínú gbogbo agbófinró pátápátá. tábàwákọ̀ tí a ò wọ aṣọ tí a mọ̀ sí NDLEA ká fi lọ sọ pé ṣọ̀kalẹ̀ kó bọ̀ dání. dájúdájú wọn kà á mọ àwọn òbáyéjẹ́ nìyẹn àwọn mọ̀dàrú àwọn tí gbogbo stéètì wá fi ẹ má jẹ́ ká fi ọgbọ́n àgbọ́njú tiwa ká fi àfẹ́ẹ̀tì iṣẹ́ tí ìjọba gbélé wa lọ́wọ́ mo mọ̀ wípé ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan péré yìí tó kò síbi tán lè lọ àwọn máa tọ̀ ọlọ́run àbáwá sí i. Yes, sir. All right, sir. Liberty. Yes, sir. Hey, modify it. agbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ méjì ẹ kò lè jẹ òkú ìmúlé sí ẹran ńlá náà nífa bá a sáwó gbogbo nǹkan tí ń bẹ lára rẹ má jẹ́ kéèyàn lásán kan ó bá ọ sùn àbí kí ẹ kọlù ọ ọgbọ́n báwọn. ẹni tí wọ́n bá mọ̀ pé ọ tẹ̀ra rẹ̀ lẹ̀ fún ojú olówó tó ti rí gbogbo bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa tó lówó lọ́wọ́ ní ọjọ́ ọba ọ̀sùn èyí tí ò bá lówó tó bá ṣèṣì lórí rẹ̀ ọ lọ ikú òpè lẹ́jọ́ nu o ti gbọ́ báwọn yóò bá yín lára mọ́ yóò bá yín lára mọ́ àsìkò kásìkò tẹ́ ẹ bá sì nílò mi tẹ́ ẹ bá rámì kan lára ọkùnrin tẹ́ ẹ bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ pè mí wọ́n dá yín lóhùn. ṣé kó tó bá dùn mí náà bàbá rà mí kan bá yẹn pè mí. déédéé ara mi ló ṣe ibú sọ̀gànjọ́ ẹ gbọ́ bá wọn. káyì ẹ ṣeun bàbá o ẹ ṣeun bàbá o. wàláì ojú ti ń ro mí o ẹ nà á ẹ kò tó kojú ro mí ni mo tún mọ̀ gbàtà tó máa ti sórí rà ni kí ló ń ṣe ẹ ná kí ló ń pa ẹ ẹ tèmi àti ẹ tún máa ríra mm-hmm. ah ìgbà wo ló pè mí dáhùn. mo kò tún sígbà tí mo pẹ̀ tó kì dáhùn máa ń dá mi lóhùn gbogbo ìgbà. ọ̀rọ̀ ló mọ̀ kú tiẹ̀. ọjọ́ ìṣiṣẹ́ mi dáadáa ẹ̀hún ọ̀tọ̀ ti gbọ́ tí o fẹ́ pàdé. tí wàá dẹ̀ jẹ́ ń lọ lé mi sá. mo ti gbọ́. ọ̀rọ̀ ìṣe máa fi ẹ̀sìn bá ti dán. kò ṣe jẹ́jẹ́ o. mo lọ akíkanjú kan ìjọjọ́. máa rọra o. ọ̀rọ̀ ti gbọ́. torí wípé ojú ọjà láwa. mo láàyè ò sí fọ́mọ ọ̀lẹ torí ojú ọjà láwa. akíkanjú kan kì ó sọ wípé o rọkùnrin pẹ̀lú obìnrin lọ́tẹ̀l. nǹkan tí mo rí nìyẹn o. <laughs> àbúrò mi hmm. òótọ́ ni o kúkú lè rí pẹ̀lú obìnrin àmọ́ àwọn tó ń ṣe láàánú nínú wọn àwọn ló pọ̀ jù hmm. ó help wọn ni kò sí nǹkan kan bó ṣe lè hùn kó mọ́ láàrin wọn ẹni tá a ti jọ ń bọ̀ láti secondary school bá ṣe ń fẹ́ra ní ọmọ kékeré tí òòyàn mi jẹ rí tí ò ṣe nǹkan bí nǹkan ọ̀dọ̀ tí pé mo kà mọ́ lọ́wọ́ rí tá a ti dàgbà débi tá a dàgbà dé yìí ló máa sọ pé òun fẹ́ gbé yamayama dání. Ah, ah, ah. ọkọ mi ò lè ṣerú ẹ̀. ẹ má gbẹ́kẹ̀lé yín o ṣe rí nǹkan tèmi rí tí mo fojú mi méjèèjì rí òun mo sọ fún yín o. Hmm. Hmm. mo ò sọ wípé o ò rí àmọ́ ọkọ mi ò lè ṣe mẹ́nu kúrò nù yẹn kí ló máa jẹ́ wọnú kíchìn fún ara ẹ kò lọ wá nǹkan tí mi ò lè fẹ́ sẹ́nu bẹ́ẹ̀. ẹ wò ẹ ṣe fúnjẹ lé omi ìfẹ́ kí ti ń gbé nílé ọkọ yín ni ẹ má tí ì fúnjẹ nù mí mi ò fẹ́. tèmi ò ní gbé lágbára Ọlọ́run mo gbọ́ nǹkan tó sọ ó ṣe ọkọ mi wọnú kíchìn kò lọ wá nǹkan jẹ. èmi ò pa mí ẹ hmm. ṣe. Hmm ṣọ́ra ti gbogbo ìrètí mi pẹ̀lú ẹ̀tí mi láyé ṣọ́ra ti gbogbo nǹkan tá a ti jọ ṣe pọ̀ pàápàá jùlọ ìrìn tèmi fún ara mi ti mú rìn. aníṣẹ́rẹ́ gbogbo ìgbà lọkàn mi máa ń sọ fún mi wípé òun dáadáa ni. ọmọ tó la ṣé mi lè dà wọ́ ṣá màá dà wọ́ ọmọ tọ́lá obìnrin rere lọ́ọ̀dẹ ọkọ aya tó ṣe é fi ẹ̀yìn lẹ́fun aya tó dúró tiri nígbà ìṣòro ọmọ tọ́lá <laughs> ìgbà tójú ń pọ́ngún èmi aníṣẹ́rẹ́ àwọ̀ di ọmọ tọ́lá ìwọ bá mi rà hmm. ẹ mélòó ni mo fẹ́ kà pẹ̀lú orúkọ tó ti ṣe é nù gbèsè ayé mi hmm. ìjọ rírí jẹ ọ̀kẹ́rẹ́ ìjọ ọ̀kẹ́rẹ́ débi sùúrù pọ̀ màá wá ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ màá wá ní òjẹ́ bá kan wájú mi mọ́ kọ́lọ́ má jẹ́ kárí àníírí làbò tó bá rorokò bá rorokò pẹ̀lú mi o mo fẹ́ kó fi ara ẹ̀ ní ọkàn balẹ̀ o ti gbọ́. àní tí mo ṣe ìtọ́ lọ sọ ah. Ah, ọkàn mi ò máa tọ̀ mí bẹ́ẹ̀. tí ẹ fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀. Hmm. àìṣe o. Eh. Aníṣẹ́rẹ́. Aníṣẹ́rẹ́. Aníṣẹ́rẹ́. Hmm. Ah, the great one. Tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn great men tí obìnrin ti mú balẹ̀ nínú ìlú yìí àti gbogbo àyíká ẹ̀ tí ò bá lọ́wọ́ lédè nínú mi ò rò pé wọ́n ti wà successful. This is the person I've been telling you about. Elaine ló ń jẹ́ serpent. Elaine. Exactly. Ìwọ ni Elaine. Yeah. So, koríko tó ń dagbóru ojú kékeré báyìí. Ojú bẹ́ẹ̀ lọ bàbá. Ìwọ náà ń porúkọ ẹ̀ káàkiri àgbáyé all over the world. Mm-hmm. Mm. Ọlọ́run ni sá. <sighs> Anyway, it's good. Mo nírò pé wọ́n ti ṣe àlàyé fún ẹ ẹni tá a fẹ́ kó bá wa get rid. yeah very well yeah. àníṣe rẹ. àníṣe rẹ <laughs> ẹni tí mo mọ̀ bí ẹni mo wò i know him very well ẹ kàn fún mi ní just two days and i'm ready to bring him to you. ó ṣe rí ló sọ yìí. two days. Yeah. láti mú àníṣe rẹ wá. you are joking ṣó mẹ́ni tá à ń pè ní aníṣẹ́rẹ́ ṣá aníṣẹ́rẹ́ eégún jọbí aláyàbí òkè ẹ mú ẹ kì í kì í ṣẹran bí ó rẹ aníṣẹ́rẹ́ ò ń ṣẹni tó pọn lérò pé ó lè mú láàrin two days kò possible. Hmm, aníṣẹ́rẹ́ etí ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ kò tó nǹkan tá à ń yá àdá sí. ẹ wo bàbá aníṣẹ́rẹ́ tá à ń sọ yìí fine great guy àjọmọ ni èmi náà mọ̀ pé kì í ṣe àwọn rírọ bẹtẹ ẹni tí èmi mú wá fún yìí ṣìkun ló máa mú mọ mo ti mọ òun ti pẹ́. <laughs> anyway má jẹ́ kí n fún ẹ ní two days jẹ́ kí n fún ẹ ní one week good kò fi ṣiṣẹ́ lórí ẹ̀ kò fi rí àmì iṣẹ́ rẹ mu tó bá ti mú débi ìwọ náà enjoy company wa. Wow wà á gbà pé o ti ń bá àwọn èèyàn ṣiṣẹ́ o tún ṣe pàdé àwọn èèyàn gidi. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ bọ nǹkan kan ló máa délé iṣẹ́ wa and that is money because I don't joke with my money. money. yes sir. ah pàǹtí lówó nígbà tó ti nóhun lẹ́gbẹ̀ẹ́ o máa arrange gbogbo ẹ̀ fún ẹ you understand. thank you. don himself. the don himself.

nítorí pé mo ti mọ̀ ẹ́ tipẹ́ èmi àti ẹ ti ṣeré ká gbáyẹ̀pẹ̀ sílì àtijọ́ yí táyà kiri orí títì àbí àtijọ́ ṣeré yẹ̀pẹ̀ ìwọ wá ìwọ wá fojú ànáwó kún èmi ó fojú ànáwó kún ó mọ̀ pé mo rọ burúkú máa bọ́ ẹ láṣọ ni àwa awísọ ìwọ náà sọ fún mi pé ó fojú ànáwó kún ni ẹ bọ́ra burúkú ti ń bọ́ ẹ láṣọ bó ṣe wáyé níwọ̀ ẹ mú ẹ kì ẹran bí yóò rẹ̀ ló pé ni ìbí wà nú ẹ tán lè fòbìnrin sẹ wọn tiẹ̀ wá rí gbogbo èèyàn pé wá jẹ ìwọ ẹ lẹ́nu tó yẹ àbótọ́ sí ẹ kó ṣe wú ẹ pẹ̀lú mi <laughs> ẹ lé wọn rán wọn níṣẹ́ ò lè sọ pé oògùn ọjẹ àbí tọ́ bá rán wọn iṣẹ́ ẹrú ṣé ó yẹ kó fi tọmọ jẹ́ wájú èmi àníṣẹ́ rẹ ni ìwọ ha ní ìwọ ẹ lẹ́nu wo bí tọ́ bá fi kó wọn ẹ̀ sọ pé bà mí lé tó bá fi òfòrò ẹ sọ pé ò bá mi tó bá fi àṣe ìrírùn ẹ sọ pé ò bá èmi alíṣẹ́rẹ́ lé níwọ̀n ẹ ní <laughs> ẹ ó dà mo ti dárí bí ẹ. ẹ máa fi ẹ pa àròkò tó ti yẹ kí n kì í fi ẹ pa àròkò àbí máa fi ẹ pa àròkò mo promise ẹ pé you won't live to see tomorrow. o ti gbọ́. Vamos? power is power. àtọ̀jọ́ tá a ti bọ́mọ màlúù ló ti tóbi jọmọ àrùn lọ. àníṣẹ́rẹ́ àníṣẹ́rẹ́ yára parí. bàbá àgbàlagbà wọn sọ pé ó ti yọ ó ti yọ ìyẹn wọn á pa ẹ̀ lọ lọ́ọ̀sì àbí ẹ̀yin náà ti mọ̀ pé mọ̀ ìmọ̀ sùn àbí ẹ̀ kí ló wá kù kí lẹ̀ dúró wò ẹ páàkì ẹ̀kọ́ ńlẹ̀ náà afẹ́kọ́ máa dọ̀tí lẹ̀ ni ètò yà kẹ́ ẹ gbọ́n sí ẹ̀ kì í gbọ́n sílẹ̀ kẹ́ gbóhùn kẹ́ gbóhùn ẹ̀kọ́ lẹ̀ kẹ́ lọ sọ fún àwọn ẹlẹ́dẹ̀ nìkan rí wù jẹ ẹ kú sí méjì kẹ́ sọ̀kan fún ẹlẹ́dẹ̀ kẹ́ sọ̀kan fún àwọn ọ̀nì nìkan jẹun. idiot ah, àbí kí ni gbogbo wọ̀ sí iná. n gbọ́dọ̀ fọwọ́ fọ mi gbọ́dọ̀ fọwọ́ fẹ́ inú ń bí mi o ah, ah. báwo ló ṣe máa tún sọ fún mi ìsìnkú tí ń lọ torí kí ni ah, kí ló dé ó débi lánàá sí tún sọ fún mi pé tuntun ń lọ láàárọ̀ yìí èmi eh, eh, mi ò láì gbogbo eléyìí o tó gbogbo mẹ́rin mi pé bó ṣe wá ìfẹ́ wa lọ bí òwe pẹ̀lú mi ni kí n kí n gbádùn ayé mi pẹ̀lú ọkọ mi òun wá ń sáré sọ pé o ti ń lọ kí n má bínú. sórí gbogbo nǹkan tó ń jà fún ẹ pátápátá ẹ̀tọ́ ẹ ni mo fẹ́ kí nǹkan kan yẹ pé tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ̀ lù ṣó ti yẹ ṣó rí gbogbo nǹkan pátá báyìí ó lásìkò tiẹ̀ àmọ́ ìyá tí mo gbé sílé yẹn nǹkan kan wà níbẹ̀ tó so mọ́ tí ó ti yẹ àmọ́ tí máa jẹ́ kó yẹ láìpẹ́ ó ti yẹ kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ hmm. tí o bá sọ pé ẹ̀yin oníṣòro báyìí ọlọ́run máa ń wà tó bá dẹ̀ ní kò ń jogún òfo hmm. ó ti gbọ́. ṣáà máa mu sí mi lórí máa tò sí mi lórí èyí tó wà nílé ìyàwó ni mí tí mo wà ń bí ìyàwó ni mí mi kì ṣe girlfriend mi kì ṣí àlè confam ni ìyàwó nílé mi náà. òbí òbí ah. gbọ́ ọ̀pọ̀ tó sọ wọ́n ti bù sọ tèmi ṣáàyè mi tó ti yẹ fún ìdí ẹ̀wọ̀n mi àti ẹ náà ni ó ti yẹ mm-hmm. ilẹ̀ lọ́kàn wà lẹ́sẹ̀ yọ ọmọ ìdí mi transfer <laughs> mm-hmm. máa ṣe sẹ́ǹsì nítorí lọ. ṣe àyà rẹ. as it is now fẹ́ kí. Ki who are very strong. Okay, sir. Because mi fẹ́ take any chances. Now, wọ́n ṣe fún mi from reliable source wípé ọjà ṣe wọ̀dọ̀ àníṣẹ́lẹ̀ báyìí. Now, nígbà tí wọ́n sọ fún wa wípé ọjà ṣe wọ̀dọ̀ àníṣẹ́lẹ̀ báyìí, kí la fẹ́ ṣe? Àfikà débẹ̀ ká nílẹ̀ dáhùn. Yes, sir. You and your team, please, don't do lọ rọrùn jọ̀ọ́ tó bá débẹ̀ tó bá máa ní iṣẹ́ rẹ̀ wọ́n fún rẹ promotion ni ọ́fíìsì mi náà máa lọ sókè sọ fáwọn tíìmù ẹ̀ ẹjọ́ bára ẹ sọ̀rọ̀ ẹjọ́ ẹ ká ẹ work as a team ẹ ká máa ní iṣẹ́ rẹ please. ẹ ẹ ẹ sá mo fẹ́ kẹ́ fọkànbalẹ̀ mo fẹ́ kẹ́ gbà pé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ọwọ́ ti tẹ àníṣe rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni sá àti gbà àníṣe rẹ̀ mu bí mo ṣe ń kúrò níwájú yín báyìí báyìí báyìí gbogbo àwọn guys mi pátápátá ni máa gàdájọ adé strategize láti mọ gbogbo movement bá ṣe máa wọlé àti bá ṣe máa move tó o máa fi tẹ̀ wọ́n. sir i promise. i promise you sir. inú mi kàn dùn máa ṣe bẹ́ẹ̀ ní hmm? ṣògbọ́n wọn tó bá ti ní eh, láti mú pẹ̀lú àwọn tí mi kọ́ olúwa sí ẹsẹ̀kẹsẹ̀ mọ́sáyà. no problem sir. Right. right, sir. Thank you, sir. You're welcome. <laughs> Àdàbà ń pò gidi bí ìpẹ́yẹlé ò gbọ́ ẹ̀yẹlé gbọ́ títìrì ló ń tìrì. Anisẹ̀rẹ̀ <laughs> gẹ́gẹ́ bí information tí wọ́n fún wa ìpè ká wá síbi a confam pé drug wà nínú ilé yìí àmọ́ yà wá lẹ́nu pé ńgbà tá a máa tú gbogbo inú ilé pátápátá látòkè délẹ̀ a ò bá nǹkan ẹ má bínú tó bá dàbí embarrassment iṣẹ́ tí ìjọba gbélé wa lọ́wọ́ la wá ṣe ń bì i'm very sorry mo tún fẹ́ kẹ́yìn náà mọ̀ pé ọjọ́ gbogbo ní tó le ọjọ́ kan péré ní tó lóhùn. má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ta ló rè ta ló lóhùn wo bí àìmọṣẹ́ kọ ọmọ orogun ẹ̀ kọ́ ló má jẹ́ kó torí bòmí gbóná tó yẹ ìwọ débí òun tún lè mí aníṣẹ́ rẹ̀ ta ló lè tú ẹrú wèrè sọ fún mi. okay sir i'm very sorry sir. sorry for yourself sorry for yourself. right sir let's go yes, sir. all right. ọmọdé ló mú mi gbogbo ilé ọ̀hún. ẹ bá ti sọ fún ẹgbẹ́ gbọ́ information pọ̀ fífò yìí ń bọ̀ gbogbo ẹrù tájọ tó sínú store lálẹ́ àná gbogbo drugs ìgbà tó ń wèrè yẹn débẹ̀ tó bẹ̀rẹ̀ sí massage bèbí là máa rí bèbí bèbí everywhere bèbí ìgbà olè wa padà wá tẹ tẹ wá kọ ẹrù kúrò tẹ lọ sọ gbogbo ẹ bèbí. ọmọdé ò mọ ogun ó ń pè lẹ́fọ̀ọ́ ìwọ̀n tí àgbàlagbà fi ń yẹ̀kọ́ abẹ́ ìwé ló wà tó ti yé yín tó bá dọjọ́ mi ọjọ́ rẹ̀ á máa yé yín ìwọ́n tiẹ̀ tẹ̀lé mi bàbá yìí bàbá yìí ló ń ké sí. èmi. yes now yes now I àwa la to drugs drugs wá di bèbí ah. ẹni tí mò ń bá ṣiṣẹ́ yìí tó bá nírú agbára yìí ó possible pé ó lè sọ̀yàn di ìjàpá wa bí hey no nonsense yàrá ń brain yàrá ń brain. Ah. ló ti tóbi jọmọ àgò lọ àníṣẹ́rẹ́ àníṣẹ́rẹ́ yara pani jùkú. ṣé o ti rówó yẹn gbà ó ti gbà á <laughs> ah, iṣẹ́ ti zẹ̀ nìyẹn o this call for celebration ah, ó yẹ ká wẹ̀ ni o ó yẹ ká celebrate eléyìí ni o àníṣẹ́rẹ́ eh, alówó lé alóògùn ní báǹkì torí ọjọ́ kan ìdágì ọjọ́ kan ìpọ́njú ọkùnrin mẹ́ta ẹ wá o á gbàgbé mi o tíṣẹ́ mi bá wọlé o bó ṣe wà nìyẹn bó ṣe yẹ kó rí gangan náà nìyẹn ìgbà wo ló wá ń bọ̀ wá sí France báyìí o ah, iṣẹ́ wà ń bí o èmi àti ẹ a ní díì tàjọ fẹ́ ṣe rí o hmm. ok màá máa retí ẹ ní France o àníṣẹrẹ ọkùnrin mẹ́ta ó dàbọ̀ <laughs> ah, iṣẹ́ ti zẹ̀ iṣẹ́ zẹ̀ ó wọlé. Ah. Anṣẹ́ra, má bínú pé mi jẹ́ wọlé. Aníṣẹ́ra ọkàn mi ń gbọgbẹ́. Ó dẹ̀ ń sọ sọ́kàn mi náà all the time. Ṣorí Aníṣẹ́ra, iṣẹ́ tó ń ṣe yìí, ó ti bá débi tó lápẹ̀rẹ̀. Ṣorí irú iṣẹ́ tó ń ṣe yìí, téèyàn bá ti fi kówó jọ, tó ti fi kọ́rọ̀ jọ, ah! èèyàn máa ń yí ẹ̀ kúrò ti iṣẹ́ yìí ni èèyàn máa ń wá iṣẹ́ mi tó làmìlàkà téèyàn lè kówó lé lórí tó jẹ́ pé bísínẹ́sì tó máa dúró dáadáa téèyàn máa kówó lé lórí ọlọ́run ti ṣe ò ti kọ́lé kò sí nǹkan tó rìn rí ní ìdí iṣẹ́ tó ń ṣe yìí a ní sẹ́rẹ̀ ọkàn mi ò balẹ̀ mọ́ illegal job leléyìí mo fẹ́ jẹ́ kó o jáwọ́ díẹ̀ ah ah olóòmọ́ màjẹ̀kárí kò ṣe dáadáa a ní sẹ́rẹ̀ ọmọ ẹ wálé ni o ó wá jẹ́ kó yé mi wípé òun lálàá wípé wọ́n fi èèyàn tẹ́ ẹ tàgbà aníṣẹ́ mi fẹ́ kà ná ọmọ yìí ṣe lórí ẹ̀ nǹkan tèmi náà rò lọ́kàn mi ò fẹ́ jẹ́ kó ṣe jọ ọkọ mi bá mi jáwọ́ nínú iṣẹ́ tó ń ṣe nítorí ọlọ́run. ìyá fúnkẹ́. ọkọ fúnkẹ́ ò balẹ̀. ìyá fúnkẹ́ ti gbọ́ ọkọ tó sọ ṣé bí kìí ti jáwọ́ bẹ́ẹ̀ ni ẹ máa jáwọ́ aya rere ní ẹ aya rere lọ́dẹ ọkọ ah. tó dẹ̀ fẹ́ fojú sunkún ọkọ ẹ nítorí pé òun dẹ̀ ní ṣokó lágbára ọlọ́run ẹ̀mí mi á gùn fún ẹ ó ti yẹ àmọ́ nǹkan tó wà ń bẹ̀rẹ̀ nìyí ẹ tí àwọn bá kan máa sọ pé òun àfiṣẹlẹ̀ ó máa ná àwọn iṣẹ́ kan tó ti ṣe pàtì tẹ́lẹ̀ tó ti yẹ àwọn díìs kan wà tó yẹ kẹ́ mo ti ṣe tí mi dẹ̀ tí ìyanjú ẹ̀ tí mo bá ti yanjú àwọn díìs yẹn máa ṣe kí ni máa jáwọ́ ń ṣe sọ wọ́n yáwó. Ah, àníṣe rẹ ṣé o ti rí ibi tó ràn gbé dúró yìí téèyàn bá ti ṣiṣẹ́ débi kan tó ti káwọn ọmọ jọ tó ti ní àwọn ọmọ iṣẹ́ àwọn iṣẹ́ kan máa wà téèyàn máa fi sílẹ̀ fún wọn wò jẹ́ kó máa bẹ́ẹ̀ tó kù lọ kó máa bẹ̀rẹ̀ àníyàn lọ ìwọ máa jókòó máa fẹ̀yìn tán máa kó wá fún ẹ máa jẹun ni fọ̀rọ̀ yìí sílẹ̀ mi tó lè yóò fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ yìí mọ́ ó wà ìlégò ọkọ mi ò balẹ̀ mọ́. ìyá fúnkẹ́ ah. o ti gbọ́ nǹkan tó sọ tí ó ti yẹ yorùbá sọ pé ojú àwo báyìí làwo fi ń gbọ̀bẹ̀ ojú ẹni náà làbẹ̀ ti ṣe kíni láti máa kú sí ẹni tí ó ti yẹ kí n gbéṣẹ́ fún àwọn ọmọ yẹn kó lọ ṣiṣẹ́ kán mọ́wọ́ tèmi kọ́ kù sápò jẹ́ kí èmi ni èmi ni kí n ṣiṣẹ́ mi kí n lè fọwọ́ mi gbà rí mi tí n bá ti ṣe yẹn tán mo promise yẹn bó ṣe sọ mi ì ṣe mọ́. àníṣe rò jẹ́ ká fi sí késàrì kù késàrì. tí n bá tún ṣe pé mi lọ́mọ àlè. ó ń ṣọmọ àlè àmú àsìkò ti tó láti fi iṣẹ́ yìí sílẹ̀ ni mò ń sọ fún ẹ. Hmm. kèfílẹ̀ àbí ah, kèfílẹ̀ kèfílẹ̀ àníṣe rẹ̀ kèfílẹ̀ ó ti tó gẹ́. èmi ti gbọ́ ẹ. Eh, ayọ̀ ni mo wà o bọ́ra lè kó wá jẹun mi ò wọnú kíchìnì wọn abẹ́ sí bọ́tò ó lè jẹun. kílẹ̀ ń wà náà ṣẹ́ranko ni. yé hm? yé yé. Hm? sir sir sir sir sir sir sir sir sir sir sir. bí olórí burúkú tẹ̀ tó yá rere ni. sir sir sir tó yá rere ni. òun wà ní. ẹ ẹ rárá sir. ẹ má bẹ̀rù sir you dey whine. Jansa no no I no fit whine you o. Jẹ́ ìfọ́yàwó people yìí náà. Jẹ́ kí ìfọ́yàwó people yìí. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ má ọkú ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ wọ ẹjọ́ tó bá jẹ́ pé owó ni a máa fún yín o. Bẹ́ẹ̀ni sá, mo mad. Who dey ask you for money? I no know, I no even know. Wọ́n bèrè owó èmi dẹ́ ìṣòwò ọ̀rọ̀. <laughs> èló ló ní lákàùnt oníkéṣù wa play. òye mi mo ti ya wèrè dé. tó bá tẹ̀ rówó péṣù ṣó níbi tó máa fi sí ni. tó pé o wà nílé èṣù. ẹni mi ò bá tiẹ̀ wá ná. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe o kìsà ọ kìsà kìsà. dílé. guys. ẹ má ṣe bẹ́ẹ̀ ìyàwó mi ìyàwó mi ẹ má ṣe bẹ́ẹ̀. tó jà wèrè. Ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ìyàwó mi ni sa ẹ̀sà ẹ̀sà. ẹ̀sà àwọn tí wọ́n ṣe ọ̀yọ́ ń sọ̀rọ̀ eré àní wọ́n kàn kókó pọ̀ sọ amọ́lẹ̀ ni tẹ̀ bá rí ìbọn tó wà lọ́wọ́ àwọn wèrè tán wáyé tẹ bá rí ìbọn tó wà lọ́wọ́ wọn tí ó lè tètè mọ̀mọ́ ní pé wọ́n fọwọ́ kàn wá kó sí pé bóyá wọn nìyẹn kò pọ̀ ti gbé Fúnkẹ́ lọ ẹ̀sán wọ́n ti gbọ́ ọmọ yín lọ. Eh, calm down ah, ah. farabalẹ̀ wọ́n gbé Fúnkẹ́ lọ àbí. bẹ́ẹ̀ni sàwọn ọmọ yín Fúnkẹ́ ni mo sọ fún gbé lọ tẹ̀sán pé ah, eh, calm down ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe sọ ìkọ̀kan wọ́n jọ ọ̀tọ̀ ni kó tó jọ lójú mi. mo ṣe jọ lójú ẹ náà ni kò ṣe fún mi ní fóònù. ṣé ìwọ tí mo sọ ṣé kò yẹ wọn ni ìwọ tí mo sọ ni pé ọmọ wọn ọmọ wọn ọmọ wọn gẹ́fẹ̀ mi náà gbé lọ wọ́n sọ pé kí n calm down ṣé calm down ló yẹ kó sọ ni. pẹ̀lú dpo dpo wọ́n ní wọ́n kidnap ọmọ mi sìn. ojú mi ló ṣe ṣẹlẹ̀ ẹ̀sà ẹ̀sà ó ṣe kó ṣe ṣe ẹ gbé jẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀sìn mi ni mo lè oh! explain fún ọdí bí o sà ah! bá rí ìbọn tó wà lọ́wọ́ oh, kí ló ń ṣe yẹ́tò fọwọ́ tó mi tí gbèrè nílé yìí ni ẹ ṣe wò ní one sọ fún mi kò jù báyẹn lọ. tí ò ní wẹ́nu rẹ̀ mọ́. ló ti yẹ. ẹ̀sà ẹ̀sà àwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ yìí wọn ò ní human feeling so ọmọ yìí ni wọ́n sọ pé ó gbé ó ń ṣe calm down tí tó bá jẹ́ pé ìyá ẹ̀ náà gbé tí wọ́n máa sọ pé calm down. ọkọ Fúnkẹ́ fi ara ẹ balẹ̀ tí o bá ní human feeling á ní man feeling ṣe bá ọmọ tèmi náà gbé. ẹ ṣáà o tó ń yà mí lẹ́yìn. ẹ kí ṣe bí ewé ijó bẹ́ẹ̀lì. kò ń ń ṣe é pàwọn tẹjọ́ ń ṣiṣẹ́ tó ti yẹ yorùbá sọ pé òkun ń wó rere ká wà rere yó follow me. follow yín lọ eh, Mr. White. ẹyẹ dún ẹyẹ dún ẹyẹ fún wọn lẹ pé àbí kan mi ṣẹlẹ̀ ní àbáwọn kan náà bẹmọ yìí ni mo ń pé wọn jíyàn gbé wọn ṣe ọ̀rọ̀ ẹ yóò ṣe mí sí mi rè. Eh, Mr. White Mr. White o gbọ́ nǹkan tó sọ wọn ni kò calm down wọ́n sì make call so ìyàwó ẹ máa jáde. ó dàbí pé nǹkan ń ṣe yín ó dàbí pé ẹ máa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ fara balẹ̀ ẹ wá ẹ wá ẹ wá. ṣáìsì ṣáìsì yín wá o ṣáìsì yín wá o ṣáìsì yín wá o fara balẹ̀ ọ̀dà ọ̀dà rí má ti rò sà tí wọ́n lẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ mi tó bá ti ń gbọ́. ṣá ó dàbí pé táùtù ni ẹ bẹ fẹ́ o táùtù mo ìpè orí mo ìpè orí burúkú burú ṣe ṣẹyìn yóò wà dẹṣà. ẹ sà ẹ sà tí kòkó bá ṣe ọmọ yìí tí kòkó bá ṣe ọmọ yìí ẹ wá jẹ́wọ̀n kí mo mọ̀ jẹ́wọ̀n kí mo mọ̀ àwọn tẹ́jọ́ ṣe mo ti gbọ́ jẹ́wọ̀n kí mi bá sọ bóyá ṣẹlẹ̀ kò sí wàhálà ẹ jẹ́ kí o mú kó. kí nǹkan ṣẹlẹ̀ kí nǹkan ṣẹlẹ̀ kí ẹ wá wo nǹkan tó máa ṣe mo ti gbọ́ security. <laughs> àníṣe rẹ hmm. very good of you hmm. Mr. Smart but kí ló dé tó fún ìpéwọ nìkan ló smart jù ní gbogbo àgbáyé o dẹ̀ feel pé àwọn kan wà tí wọ́n wà smarter than you do alówó ńlé alówó lódù bí ìyèrè ìwọ nìkan náà ló tún kó oògùn ó tún kó oògùn sílé ìpamọ́ so gbogbo oríkè ojú bẹ́ẹ̀ lọ àwa moríkì tiẹ̀ àdẹ̀morúkọ tí wọ́n ń jẹ́ tá a bá bá àwọn tó láyé sọ̀rọ̀ gbogbo oríkì ẹ̀yìn la fi máa ṣe é unfortunately for you ìwọ ò móríkì tiwa bàbá tiwa òṣogùn kà mọ́ ṣùgbọ́n ó kù díẹ̀ lápò wọn listen díẹ̀ tí wọ́n rò pé ó kù yẹn àwọn ò la fi ń ṣe lóore irú àwọn ọ̀dàlẹ̀ bíi tìẹ báyìí ni ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ bíi ti irú yín irú báyìí làwa náà fi ń ṣe lóore now mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ mi dáadáa ìwọ ń sọ fún èmi tí wọ́n bá mọ̀ nípa bísínẹ́sì àá jẹ́ kí wọ́n mọ̀ pé àwa mọ̀ bí a ṣe ń gba owó kí wọ́n máa sọ fún rèmi pé twenty percent ló tó sẹ́mi ìwọ máa mú eighty percent síjọ́ wo níjọ́ ta ń bi ẹ ta ló rà ẹ màá pa ẹ jẹ ah, ó ṣe ń bá mi lérí. Anyway, for your information tí o bá nílò ẹ̀mí ara ẹ lò tó bá nílò ẹ̀mí ìyàwó ẹ lò especially tó bá nílò ẹ̀mí ọmọ ẹ lò kó eighty percent of that money kó wá fún èmi níbi tí mo bá wà kí twenty percent jẹ́ tiẹ̀ otherwise <laughs> ọmọ ẹ ti wà ní àmọ́ wa o. daddy. take quiet. ta ló sí wọn náà just leave her alone jẹ́ kí bàbá ẹ gbóhùn ẹ̀. Please, one more time. Daddy, mo wá bí. Ṣé o ti rí pé kì í ṣeré rárá? Ọmọ ẹ ti wá ń bí o. Tó o bá fẹ́ waste life rẹ̀. Tó o bá waste life tọmọ ẹ tán, tìyàwó ẹ tún wà ń bẹ̀. Bẹ́ẹ̀ a máa máa graduate títí tó fi máa kàn ẹ̀ ní tìyà lára. Àmọ́ tó o bá nílò wọn, ṣe tí mo wí yìí. Kò dá mi lọ ó dìgbà. the Don himself. <laughs> I trust you. God bless you. God bless you. God bless you. Yes, um, you guys. Aba, I take care of yìí. Ẹ secure ẹ o. Ṣé mo pọ́ ọmọ rẹ wà ní? Ọmọ partner wà ní? Ẹ má jẹ́ um, Chairman sir, èmi feel pé um, ẹ ṣe má jẹ kàbí lómi báyìí ẹ jẹ́ ká mú lọ síbi ìzọ ayé máa wà more secured. no no no no no no no no no no no no no ah no ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o smart tó nìyẹn ibi tẹ bá ti ń gbé lọ anything can happen kò sí ní tí ó lè ṣẹlẹ̀ lọ́nà táwọn ìjọba ò bá pàdé yín òun gangan ó lè wá wílé yín lọ́nà àdèmọ plans tóun náà ti ní ahead so ẹ jẹ́ ká fi lẹ̀ síbi ọ̀wọ́ ni ó tún. yes my darling ọ̀rọ̀ ńlá sọ yes ọ̀rọ̀ wà nínú nǹkan tẹ́ kalẹ̀ ṣùgbọ́n ká má da ọ̀rọ̀ àwọn bọ́ìsì náà mọ́ hmm. ah, bàbá kò sí nǹkan tí a ṣe tí a ní ṣẹrẹ ní ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n <laughs> ẹ mọ̀ pé nǹkan tí wọ́n bá fojú rẹ náà ibi tí a bá fojú rẹ náà gbà mí wọ́n fẹ́ dúnyàn lójú tí wọ́n bá wà kí a fún ẹ jẹ́ ká tún wo nǹkan tí àwọn bọ́ìsì sọ. agreed but uh, master plan and ambassador. i trust you. <laughs> great. Big Now it's different from 10. <laughs> yes. Bí ẹkùn bá kú sí twenty years, ajá kọ́ ló máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wa. Kò possible ajá kọ́. Tí wọ́n bá pé wa. Kódà kí wọ́n di afẹ́fẹ́ wa, eṣinṣin ni kí wọ́n dì wá, wọn ò ní pé lọ. Tán bá pé wa, wọn ò ní pé lọ. God bless you. Yóò, ìwọ wà pẹ̀lú wọn, mú kí ọwọ́ ẹ lọ. Bàbá, security ti yín kọ́ sá tèmi bàbá ló ń ṣọ́ mi. bàbá ló ń ṣọ́ wa. good <laughs> give me the key. ìwọ kọ́ ló ń ṣọ́ mi. security check kí ló security. yes sir. jẹ́rẹ̀ ẹ boss. ẹ bá mi ṣe jẹ́jẹ́ o. so. Um, eh, Mr. Body látìgbà tí wọ́n ti kidnap ìyàwó yín láti ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé i get to the root of the matter bá a máa need one or two questions láti béèrè lọ́wọ́ yín fún ara yín ǹjọ́ léèyàn kan àbí méjì tẹjọ dá business papọ̀ lọ́rọ̀ olówó dé tẹ wá ń suspect pé ó likely kó jẹ́ pé òun ló máa jẹ́ cause kidnapping yìí. ok ẹ kú ṣe tí n bá sọ fún yín pé nǹkan a béèrè òye mi mú parọ́ ni bọ́ tálẹ́mí àti ẹ̀fẹ́jọ máa da business papọ̀ tó máa sọ pé ìyàwó mi ló kàn tó ń fẹ́ jí gbé kò possible náà mi ò ń ṣe businessman politician ni mí everybody ló dẹ̀ mọ̀ so why tẹ́ni kan máa sọ fún mi pé mi àtòun jọ ń ṣe business business wọn la jọ ń ṣe. Mr. Bode. sa. àwa náà mọ̀ pé olóṣèlú ni gbogbo wa la dẹ̀ mọ̀ pé politics is a dirty game ṣe rí ṣé ohun tí àtò iṣẹ́ fẹ́ gbé fún wa là ń ṣe o but atkan tó fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé kò ní àwọn kan tẹjọ́ ń contest fún because àwọn èèyàn wa kò sí nǹkan tó lè ṣe fún àwọn èèyàn pé kàn fi step down fún ọtọ́ lágbọ́n contest fún primary. exactly so ṣé kò ní ẹnìkan contest suspect bóyá ẹjọ́ jà post kan. ẹni tá a jọ ń dupò tó lè kidnap ìyàwó mi. exactly. ẹ sá <laughs> tí n bá fẹ́ sọ fún yín pé ok mi lẹ́nì kankan tèmi àti ẹ̀jọ́ máa du post mo parọ́ ni kò possible kó má ṣẹlẹ̀ but for any reason wọn lè kidnap ìyàwó mi ẹ gbàgbé ọ̀rọ̀ dirty game kí ló tán ṣe máa kidnap ìyàwó mi ṣé pé kí n lè stop àti má contest or for what no now ẹ eh, eh, listen ṣẹ́rí tó bá jẹ́ pé mo léèyàn tí mo fura sí mo máa sọ fún yín straight pé ok èèyàn báyìí ni mo fura sí èmi ò fura sí èèyàn kankan ẹ torí ọlọ́run ẹ bá mi wáyàwó mi jáde that's what i want gbogbo béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi kò necessary now. ah ok no problem well just like bẹ́ẹ̀ sọ ẹ ti gbéṣẹ́ fún wa so ó ti di duty tiwa láti make sure pé i get to the root of the matter ẹ fọkàn yín balẹ̀ mr bodi. ó ti ń pẹ́. ẹ fọkàn balẹ̀. kò sí bọ́kàn mi ṣe fẹ́ balẹ̀ tí n bá parọ́ fún yín lókun báwo lọ́kàn ṣe fẹ́ balẹ̀ mo rí ìyàwó mi ẹ ní kí n fọkàn mi balẹ̀. please do thank you ah, all right sir thank you ah. thank you so much. No respect respect all right sir ẹ ṣe gan ah. tẹwádé ní ìrẹ ní tẹlẹ kan. mú mi ẹjọ ẹ tẹkẹ easy ẹ tẹkẹ easy ṣe ti gbọ́. àníṣe rẹ àníṣe rẹ ká ọ̀dà yóò fún mi gbọ́mọ ibo lọmọ mi wà. ìyá fúnkẹ́ ọmọ ló ń béèrè ẹ̀ṣẹ́ mi tèmi náà wà síkì ni ọmọ ẹ wà ọmọ ẹ ń bọ̀. àníṣe rẹ àníṣe rẹ mo lè sọ mọ́mí ẹ take it easy ẹ take it easy ma. kò lọ sí wàhálà ẹ sí wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ilé yìí báyìí mọ́mí. màá dáná àmọ́ orí èèyàn tí mo jẹ́ yɛde anehyɛrɛ ne wɔ nua no Pinofẹ́ mọ̀ wọ́n ní kò ṣe sùúrù. Ṣé wo òun kò rọ̀ nǹkan ayé o máa báyìí lọ ni? Ọmọ olúwa kò yàn. Àníṣe mo ń bí ẹlẹ́rẹ̀ẹ́. Màmá ah, rí ojú púpọ̀ mi. Àníṣe rẹ̀, màmá jẹ́ kí má má jẹ́ kí n tó àṣírí ẹ̀ báráyé. mọ́tọ́lá mọ́tọ́lá ò wá ìbínú mi o ò ń wá ìbínú mi o ò ń wá ìbínú mi mọ́tọ́lá ee mọ́tọ́lá má jẹ́ kí n bínú sí ẹ o. àníṣe mo sọ fún ẹ o mo sọ fún ẹ kẹmi ló wá ọmọ mi kú àníṣe rẹ. má jẹ́ kí n bínú sí ẹ o. Ah, ah, ah, ọmọbìnrin jẹ́ kí n ṣinú bí. Anisere iná lórí òkú mojú ẹni ọjà ọ̀hún. Apatira ilé ilé ju ọ̀pọ̀ rẹ̀. Ó dàbí pé èèyàn mẹ́wàá wọ́ọ̀dù nìyẹn. Ìyá bá lọ́kùnrin kan bí èèyàn mẹ́wàá ara ti ń gbé lẹ́rù. Ah àwa ti rà ó tún wí ìwọ ní egun ara ni. ṣé orílẹ̀-èdè ti ń gbẹ lára rẹ̀? wọ́n ṣèṣì fọwọ́ yóò yàn lẹ́nu o. dípò ẹ̀wọ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ ní ọtí ẹ wá fa báyìí gan ẹ̀rẹ́ ní àdìgún ọlọ́run ló bá ti kú sí ọlọ́run wọn gbé ọ. mi gbọ́dọ̀ fẹ́ ìpínlẹ̀ wọn yàn yàn dáadáa. má dán o má dán o. a ti ara àwọn ṣẹ̀ṣẹ̀ tí mo ní bẹ ní ìwé ìgbìmọ̀ ọ̀rọ̀ bàbá mi kánú rẹ̀ ló kú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lágbára apátira ó pọ̀ lóògùn ilé ilé. bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórí ọkọ mi ẹ gbà mí ó ti tó ó ti tó <laughs> jókòó jókòó ẹ má jẹ́ jókòó ẹ jẹ́ wà báyìí ó ní ojókòó bàbá ẹ jẹ́ wà báyìí jọ. ó ti sádọgba ọgbà di dandan kó gbà ọ jókòó. Ah. kí n jókòó. kí ló ṣẹlẹ̀ ah. kí ló fòmijé lójú omijé tí mò ń wò yìí ń béèrè àánú rè é. ọkọ mi ọkọ mi ṣẹ́rí àwọn àti tọ́jọ́ ń ṣiṣẹ́ àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ọlọ́pàá ti kó wọn ṣe ni mo ń para police station lójoojúmọ́ lójoojúmọ́ ẹ wo ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ti dájọ́ kú fọkọ. arábìnrin wọn kò a máa lápèjúwe iṣẹ́ ìwo lọkọ rẹ̀ ń ṣe kó tó di kó bọ́ sáàmú àwọn tí wọ́n kó wọn. egbògi olóró ló ń gbé. káṣá egbògi olóró ah, ah, lábẹ́ gbogbo iṣẹ́ tí ń bẹ nílùú yìí. àkùrí ah, bẹ́ẹ̀ ni ìbò èkó ẹjọ́ èkó. àtijọ́ àti mu ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àtijọ́ àti mu ni bàbá ìgbà mi ẹ̀ ṣàánú mi. lóòótọ́ nínú oògùn ojú wa láti mọ̀ jẹ. owó tọkọ mọ̀ ní kọ́kọ́ lọ́gùn tàdá ní lẹ́yìn. ọ̀dà ohun ṣe rèé ǹjẹ́ ẹ ti láǹfààní àti ṣe abiyamọ rí. àti bímọ àti ah, bímọ àti bímọ kan. ìyẹn tiẹ̀ dáa ẹni tó gbẹ́ kòtò gbẹ́jìn ẹni kò sí ní òsì dálápá níbi tá a fẹ́ gbòbì sí òbí tí nalẹ̀ wù bẹ́ẹ̀ ká tún díẹ̀ ṣe lókun kò ní sàǹfààní fún ọmọ láti lè bímọ mọ́nú ayé yìí bẹ́ẹ̀ ni mo wí fún ọ nítorí iṣẹ́ tí mo fẹ́ fi yọkọ rẹ kúrò nú àjàgà yìí fi kan dì kan ni. ah ìtọ́rọ̀ ó sì ń fún un pé ọkọ rẹ ó fún òun àhámọ́ tó wà tó bá ti wá kúrò wá tiẹ̀ ẹgbìyànjú kẹ wá rí mi wọ́n gbọ̀n ìṣẹ́ àtòṣì tí ń bẹ lára yín kúrò wọn jò ní dúró fún yín oyan pẹ yóò wà bọ sí yín lẹ́nu ẹ máa sọ pé ìwé dúró ẹ máa ṣe. ìwọ lọ́hùn ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ò mo fẹ́ máa lọ ṣe ń sìn ẹ wá dúró àwa tí wọ́n mú wọ́n ti pa àwọn kan wọ́n ti dẹ́ wọn gbére fẹ́ lómi lẹ́yìn tó tẹ̀ wáá filẹ̀ gan sin ibo gan ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé mi mi ò mọṣẹ́ télọ̀ ṣe mi ì mọ kápẹ́ńtà ṣe kí ni mo fẹ́ ṣe báyìí wọ̀ lọ ọmọ ni mo bí kalẹ̀ yìí kí ni mo fẹ́ fi tọ́ kí ló mo ní lọ́wọ́ ah ó lágbára o ó lágbára gan-an ni o jọ sọ fún mi kí lòun rò ń bíbà tó wá dá dúró sí bíbà ẹ ní ìwọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa yin Ọlọ́run lógun nínú gbogbo ẹ̀yin tí wọ́n kó pátápátá ìwọ nìkan ni wọ́n dá sílẹ̀ nínú sọ fún mi àwọn tí wọ́n dẹ́wọ̀n gbére fún wọ́n wà nínú wọn àwọn tí wọ́n dá ọjọ́ òkú fún tó ti pa ti ẹni wọ́n wà nínú wọn nínú gbogbo yín wọ́n wá dá ìwọ nìkan sílẹ̀. Si ṣé kò yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé o rò pé mímọ̀ ṣe ẹ ni. lóòótọ́ mo dúpẹ́ kódà kan kò yé mi bó ṣe fún mi sílẹ̀ hmm. but just imagine fúnkẹ́ la fi sílẹ̀ tó wà nílé mm-hmm. jọkí ni mo ní lọ́dún ẹ̀tọ́ iṣẹ́ olúwa lọ́wọ́ mi sí where do I start from ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ just come to think of it báwo mo yẹ fẹ́ ṣe look at you kí ni mo ní tí mo fẹ́ fi gbọ́ ẹ kò sí kankan lọ́wọ́ mi mọ́ so ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó fún mi ní concern gbọ̀ngàn nìyẹn má jẹ́ kí n pè ní aláìmoore ọlọ́run tó fún wa ní fúnkẹ́ ó ti mọ nǹkan tó máa jẹ àti wípé ṣó mọ nǹkan tèmi fúnra mi ṣe tó fi ẹ́ sílẹ̀. kí ló ṣe. Hmm. <laughs> kò lè yí ẹ. ara fún mi. àbúrò ìpò wọ nìkan náà dá sílẹ̀. ó yà mí lẹ́nu. Hmm. kí ló ṣe. má wọ̀ rẹ̀ tẹ̀lé mi. kí a lọ. la lọ ṣàtẹ̀lé mi. yorùbá sọ wọ́n ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ àgbàbà jẹun ọmọdé tó bá sì mọ clipper àtúnṣe ìyẹn àbábàbà jẹun sórí arábìnrin yìí olójú ẹgbẹ́ arẹwà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó ti mọwọ́ wẹ̀ ó bá ruwa ìjẹun ìwọ ló wá kù sí lọ́wọ́ kó o mọ clipper àtúnṣe kó o lè bàbá bàjẹun nítorí olórin kan kọ ó ní tíná bá ń jó ṣó lè dúró bójò bá ń rọ̀ ṣó lè dúró tọ́ba ká mi lórùlé ṣì wà dúró tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sí wọ yìí arábìnrin rẹ̀ yìí ó dúró aya rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ irú wọn ló ń pẹ́ lẹ́ẹ̀dẹ̀ ọkọ mo wá nífẹ̀ẹ́ kó obìnrin títí kò fojú lórí rẹ̀ gúngi àbí ohun tí mò ń sọ yìí. ẹ o bàbá ní àkọ́kọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ọ̀kàrẹ̀ mo rẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi náà ó ṣe mo dúpẹ́ bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ sọ wípé ọmọ tí ó bá mọ clipper àtúnṣe ó máa bá bàbá jẹun bàbá mo mọ clipper àtúnṣe hmm. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n bá bàbá yín jẹun hmm. ipò tí mo wà yóò tẹ̀ mí lọ́rùn ẹ sọ mí dọkùnrin ẹ àbí. wo ibi tó dé yìí ibi tí wọn ti ká gbogbo àrùn kúrò lára ẹ rèé ibi téwé ti ń jẹ tóògùn ti ń jẹ rèé ewé ń jẹ òògùn jẹ òògùn tí ò jí ewé ẹ lókun kan ewé kan ni mò ń pè ìgbèwé ní jẹ́mi lójú ọlọ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi látàrí ìfidóògùn èmi làdó òkó ògùn sí èmi làjà àtọ́jú ògùn sí dọmọ ẹni torí tá a bá dàgbàdàgbà títí débi bàtí onírù ọmọ ẹni là á fà fún àyìn ni wọn ti kó gbogbo àrùn tí ń ṣe ọ àìlè lówó lọ́wọ́ àìríjẹ àìrímu àìbẹ́bẹ́ pé wọn kà kúrò tó déèyàn la àbọ̀rọ̀ mi yìí bá a ti wáyé páàrí láàrí kí ni bẹ níwájú rẹ̀ yìí ó jọ ìkòkò ó tún wá dàbí odó. <laughs> odó kòkó òun là á pè é odó tá a fi dé gbogbo ọ̀tá àìríjẹ àìrímu tá a fi dé wọn mọ́lẹ̀ pé gidi bẹ́ẹ̀ ni bó ti wọ oníṣẹ́ tí ń ṣe ohun tó dó bá ti dé kan kò tó rọrùn mọ́ ìkòkò ni yóò kí ìrètí ẹ̀ kó ọ lọ́wọ́ àti táyà rẹ lẹ́wàá máa ṣe yùngbàyùngbà <laughs> mú ohun tí ń bẹnu ẹ̀ mú lọ́wọ́ mú lọ́wọ́ hmm? ohun tí ń bẹnu ẹ̀ mú lọ́wọ́. Ah. Ah. mú lọ́wọ́ kò sí ohun tí ó ṣe o. Ah. ó kárí ohun tó mú dání kí ni wọ́n ń pè é. Ehm, ṣẹrẹ. ṣẹrẹ ìgbà tá a bí ọ sílé ayé elédùnmarè tó ṣègbín ẹ tó ṣèṣẹ̀dá ẹ ó ti mọ ohun tó yà tó bá délé ayé ó délé ayé tán òbí tó bí ọlọ́mọ wọn sọ ẹ láníṣẹ́ rẹ èyí nítumọ̀ púpọ̀ àníṣẹ́ rẹ èyí túmọ̀ sí pé bó ṣe máa ṣe gbogbo ọ̀tá rẹ lórí nípinnu ó yá máa mìíràn ọ̀sán pọ́n gan nígan ní awo ayé òdìdì mọ̀dé awo òde ọ̀run làwọ̀ràn láwo fún ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láwo ẹsẹ̀ òbídìpọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ láwo ẹni mẹ́rin ọ̀run tún ayé àdúgbèjìjẹ gbéná jẹ sọgidérú láwo ẹni mẹ́rin àjìjà olù ọ̀tàpẹ́tẹ́ ní sawo inú omi rà wẹ́dùtùn ní sawo ilẹ̀ ewé ní sọmọbìnrin owó ní sọmọbìnrin. àwọn obìnrin gbìyànjú fún mi àmọ́ ìgbà tí wàá farabalẹ̀ gan ló mọ̀ jáde òun ló mọ̀ wọn wọn ṣe kọjá ìyá ara ẹni ló mọ̀ jáde. àníṣẹ́rẹ́ bàbá o. tí n bá sọ fún ọ pé mi ń jóná sọ fún mi pé kí n lọ rè kí irú ẹ̀ wá ọ̀rọ̀ <laughs> ní bá mi lábàájì kí n má mọ̀nà koro ọgbọ́n báwo. apatira ah, èmi ò fìgbà kan dáòtú rí rí bàbá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ kọjá òye mi ni ó fẹ́ kọjá agbára mi ni ẹ́ àwọn tá a jọ ń ṣiṣẹ́ ti gbé fún kí ọmọ mi lọ apátìrà ẹ má wò mí ràn báyìí ẹ má ní kò sí nǹkan tó máa fi mí ṣe o ọmọ kan tí mo bí láì lọ́rùn nìyẹn o. gbogbo wọn ni wọn ṣòfò dànù ni wọn bá ti gbẹ ah. ọgbọ́n báwọn wọn pè lò kankan fún wọn sínú owó owó mi yóò dùn mọ́ owó tó gbìn ní tí wọ́n bá ti gbìn ní báwọn odundun àkókò jẹ kòkòrò ní omi nǹkan lọ rèé sígbà mi bẹ́ẹ̀ ni omi tó. ẹ máa gbé ìbọ̀wọ̀ fún mi tí màá fi sínú owó tí n bá ti gbélé wọn lọ́wọ́ lọ kú dànù ni apatira buhari wọn tí mo wá ń wọ̀ lọ yìí gan. tí tí ó ṣe ọ bàbá mò ń ṣojú bí ajá tó wọlé ẹkùn lọ́rọ̀ yẹn fẹ́ rí o. àwọn bò wọn ṣojú. kí n mọ ṣojú pọmọ akínní mi wọn gbọ́dọ̀ sójú. àníṣe ah. ah. ah, rẹ àṣẹ <laughs> ojú ni ẹ you are such a coward you don't have any guts at all <laughs> so ìwọ lè máa wá sọ̀rọ̀ báyìí àbí all right all right all right àlọ́ ti tó no problem kò sí wàhálà once tó ti gba one time sí wa tó ti sọ pé ó wá complete i mean kí la tún fa wàhálà fún ok drive straight wá sí ìsàlẹ̀ gbọ́nọ́gún good good wá ti báyìí nà wá ń bẹ. yes once we have taken our attempts i mean why. <laughs> yes um, give and take ló láyé wọ́n sì wọ́n ti gba times ti wa kò sí wàhálà mọ́ so bó ṣe rí nìyẹn yeah have a wonderful day <laughs> ojú ọkùnrin ah, eh. àníṣe rẹ alówó lódù bí yèrè alówó ńlẹ alóògùn nílé ìpamọ́ kò gbé orúkọ tó rẹpẹtẹ. kí ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. àìsí àwọn yorùbá bọ̀ wọ́n ní apani kì í fẹ́ kí wọ́n gbé dàgbà wájú wọn kọjá. exactly bẹ́ẹ̀ ni. anyway wọ́n bá nìkan lọ pé bó ti ń rí wa bó ti ń rí nìyẹn owó wa la wà fún un. we he money. You're right here with me, confirmed in dollars. In dollars. <laughs> Good. And Sherry. She will not, really right. ó ti gbà nísìn wípé ẹyẹ jẹyẹ lọ èèyàn jẹ èèyàn lọ I am your father. Boys, ẹ release ọmọ. Aníṣẹ́rẹ́, àwọn òbẹ́ mú níjà o àjọ ṣe náà ni. ọ̀rẹ́ ni wà náà àjọ ń ṣe ní five and six tí olùṣe tiẹ̀ ò bá ṣe arágbọ́n ò lè rí jẹ́ náà lọ títí bẹ́ẹ̀ owó ló ń bójú ọ̀rẹ́ jẹ́ o ìwọ ló sọ̀rọ̀ àná dìbà mi ìkìlẹ̀ tó mọ̀ but all the same we're still together ilé ti lọ káńtẹ̀ kò ti lọ àá tún continue. Daddy. <laughs> das Grutas. jẹ́ babaláwo ni àpòmọ̀jẹ́ pásítọ̀ ti máa mọ pa wọn. Are we not here together? We are here. Sir, ó lè jẹ́ wọ́n pọ̀ ẹ̀sán ara wọn. You are not talking. Okay, ẹ ẹ mọ̀ tó mọ̀ ṣẹlẹ̀. Gbọ́dọ̀ jẹ́ kí n fi ọ́fíìsì so that one, lè gbé ambulance wá. Kí ló sọ fún ìṣẹ̀lẹ̀? tó gbé mi lọ yẹn mo kẹ́tù wípé àwọn rival dáàdì àwọn lọ yẹn. possible. ah ó possible torí ìgbà tó fi ń mèkọ́ tó ń béèrè fún ransom ibẹ̀ ni mo ti fetí kọ́ tí mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ. are you serious? yes. oh my god. abájọ náà. kí ló ṣẹlẹ̀? ṣé wọn pé gbogbo time tí wọn kidnap ẹ mo mm-hmm. ní láti lọ bá dad mo dẹ̀ mọ bí mo ṣe bá wọn sọ̀rọ̀ bọ̀ wọ́n kàn tiẹ̀ tèkẹ́ láìpẹ́ láì kò sí nǹkan kan kí n má wọrí àwọn máa sọ ọ̀tẹ̀ a jẹ́ pé wọ́n mọ àwọn tó ṣiṣẹ́ oh, oh god bọ́ bọ́ ṣó mọ̀ pé ọ̀tọ̀ làwọn tèmi ń rò sí yes mo ní rò pé àwọn àwọn tá a jọ ń ṣe politics náà ń ṣe rékéré tán kidnap ìyàwó mi ọkàn mi ò balẹ̀ pé kó má tiẹ̀ lọ ṣe ṣíkúṣe fún ẹ so àtọ̀dọ̀ dáàdì ló ti wá. peter fojú sí. ọ̀nà gbàgbé o babe listen torí ọlọ́run as it is now o ní láti wà very very careful mo máa ń wà careful. àná bọ̀ṣọ́rin ẹ̀ ṣọ́ọ̀bù ṣe màmá jáde mm. bẹ́ẹ̀ bóyá kó mọ mo mọ̀ kó n ṣọ nírìnkùnrin but i'm just telling you. torí gbégbà tó ti fẹ́ di pé ọmọ ti di táwọn máa fi play a game táwọn máa fi béèrè ransom èèyàn ní láti wà careful wọ́n nìkan ní ẹ lọ́wọ́ mi. i swear you too. you promise. i promise. okay then mo rò pé o máa sọ fún mi sí pé o tún lè lọ lẹ́nu tó bá ti dọ́là a ní láti lọ rí dókítà kan lè ṣe tẹ́sì fún ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti go through mẹ́yìn. jọ okay thank you i love you. a ní sẹ́rẹ́ ọ̀tán ṣé n tó fọ̀sẹ̀ méjì parí fún mi rè ká tó rọ́ṣẹ̀ méjì míì ilé ò ti dúró. <laughs> Ah. àpàtìrà eh? ohun tẹ́ ẹ̀ ń ń jẹ ṣe ilé mi rẹ́ǹtì tí mo gbà fún yín tí mò ń sanwó yẹn kò tẹ́ mi lọ́rùn. tiẹ̀ ò ní ká ah. ọmọ ni ó. gbogbo dẹ́yìn gan ti dà fún mi eré ẹ̀ lẹ́ jẹ yìí ah. tí n bá tún ṣe jù báyìí lọ fún yín gan Ọlọ́run lè bínú sí i <laughs> àpàtìrà eh? ẹ pọ̀ lóògùn. ìjọ lójú tán <laughs> eh. o ti parí iṣẹ́ ìwé oògùn àbáláyé àwọn baba ńlá mi ń gbélé ọ lọ́wọ́ báyìí ni tó máa ṣàì tó bá wọn nú oògùn bẹ́ẹ̀. tí màá máa wẹ̀ nú oògùn èmi àníṣe rẹ alówó ní alóògùn báǹkì <laughs> bàbá o apá ti rá apá ti rá ẹ pọ̀ léèyàn. abẹ́ẹ̀ máa wọkùnrin yìí sá <laughs> yóò fi nǹkan tó dáa tó dáa bá kìí jẹ́. bàbá bàbá ṣé mo ọ̀rẹ́ yín tó dúdú báyìí tó lómi lára báyìí. ọ̀rẹ́ mi. kí ló ń kọ́ ọ́nà náà. ó dúdú báyìí ó lómi lára. ṣé ṣe màn. ẹ eh, màndánà. ẹ kí ló ṣe. ẹ eh! wò mí bí n bá gbá ọ nígbà tí báyìí ntọ́ ọ̀jẹ̀ lọ́mọ pọ̀ ó sì rí ọ̀dà ni màndánà kú ọ̀rẹ́ tèmi. mi fẹ́ wọn kankan ìròyìn ẹlẹ́jọ́ òsì tẹ́ máa gbé káàkiri kí ni bẹ́ẹ̀ mẹ́. ẹ ti máa wò ná. mandana àwọn eléyìí ò kí ń gbèrò ìyẹn lẹ́jẹ̀ mandana mo ṣe rí náà mo ṣe sáré bọ̀ ní kí wàá fi hàn yín ah. ó yé mi náà lẹ́nu. wọ́n ah. mọ̀ sí o. òótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n lẹ́yìn tí ò bá dàgbà kò sí bó ṣe fẹ́ jẹ́ kò ní kún kékeré ẹni tí ò bá sì kún kékeré kò sóògùn tẹ́ lè lò fún kò sí ilé adáhùn tẹ́ lè gbé lọ ifá ọgbọ́n kò ní dàgbà mandana àjọ sọ́ọ̀bà yìí àjọ sọ́ọ̀bà yìí mandana wọ́n mọ̀ sí o. Sonia, madame ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe sùúrù náà ọ̀rọ̀ kan gbénú ìlú ọkàn mi tí mo fẹ́ sọ fún yín ẹ̀yin ó sì wù mí kí n ṣàlàyé ọ̀rọ̀ náà fún yín. kí ni nǹkan náà sọ. mandana. bàbá. mandana. mò ń jẹ́. mandana. mò ń dá yín lóhùn tèje tẹjọ kẹrìndínlógún ọwọ́ fábẹ́ ṣe máa ń wí. ẹ̀mí ló mo pè é. ẹ̀mẹ́ta ni. yóò wù mí kẹ́ fura o yóò wù mí kẹ́ fura nítorí pé pánsá ò fura pánsá já o àjọ ò fura àjá jìn onílé tí ọba sì fura rèé o lè ní kóru wọn o ẹ má sọ fún mi pé gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ lọ́fẹ́ yín o ẹ má sì sọ fún mi pé àwọn tẹ́ ẹ ń wò lójú báyìí àwọn náà fẹ́ yín dénú. ẹ fura o mo fẹ́ kẹ́ ẹ fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀. mo ti gbọ́. bẹ́ẹ̀ bá rìn sọ́tún ẹ fura bẹ́ẹ̀ rìn sósì ẹ fura kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lóògùn tó láyé yìí tí ọba nífura olúwa rẹ̀ ó kùtù ẹni o ẹ dàgbọ́n. tòótọ́ àmọ́ mo fẹ́ béèrè o bóyá ṣé kì í ṣe pé bóyá ẹ rí nǹkan kan tẹ́ ẹ fi ń pòwe fún mi báyìí tẹ́ bá rí kẹ́ sọ fún mi. ẹ ṣeun ẹ kú làákàyè òye làgbà wò hmm. n tẹ́mi rí ẹ̀yin ò rí àkíyèsí tí mo ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun mo ní kí n sọ fún yín ẹ ṣáàṣì bí mo ṣe ní kẹ́ ẹ ṣe ẹ dákun. ẹ dà kò sí wàhálà ẹ kì í ṣe ẹwí náà kì í wá owó ṣe. ti fura yẹn náà. kókó ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ti ẹran ajiyọ̀ tí mo ní kẹ́ tètè mú wá ká lè tètè ṣe ní kíákíá kíákíá ẹ dákun ẹ dákun. owó náà ni màá gbìyànjú à á ṣe yẹn tàbá ṣe yẹn tán ti fura yẹn tó bá ní níta máa ṣe sí náà à á ṣe ẹ ṣe sá. ẹ dákun o. ó dá bàbá. ìfọ sọ yín o. mo ti gbọ́. àmì o. ẹ ní kàgbákò. àmì. Lantana ah, Montana. <laughs> daju èèyàn kárí. <laughs> Ah! Wọ́n ní ká wí fún ni ká gbọ́ lára. Ká sọ̀rọ̀ fún ká gbọ́ wa Mo gbìyànjú fún ọ. Mo sin ọgbẹ́rẹ́ pàkọ́. Mo kì ọ́ lọ. Mo ní sọ́ra Mo ọ́ ní Mo ọ́ bàbá. Mo ní sọ́ra fún rẹ̀. ó lè máa wò wọ́n lójú báyìí kó o rò pé báyìí wọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn rẹ̀ wọ́n ń tàn ọ́ òun rèé o ọ̀rọ̀ àgbà ni bí ọ̀sẹ̀ lówùúrọ̀ ọ̀pẹ bóyá àpàdà sẹ́ òun náà ló sẹ́ ọ̀dà ṣùgbọ́n tó pakúrúkú kan ò ní kánú ẹni pàkàlàmàgò kan ò ní kátù ẹni pàlékèlékè kan ò ní kátù mẹ́ta mọ̀nẹ́rà ìgbàgé rẹ̀ ò ṣe dáadáa sí mi bó o bá wá kú tán tí mo sọ pé tiẹ̀ báwo lẹ́dùnmọ́ ló ń bí mi léèrè. èyí tẹ́ ẹ̀kọ́ mandala ẹ má sàtúkú yẹ o èmi ẹgbẹ́ ẹgbẹ́ fẹ́ bá ìkùlé mọ yẹtù tó wù mò ń bọ̀ wá bá yín wọ́n ti pa gbogbo yín lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo sọ fún yín mandala kódà wọ́n ti lọ o àwọn tó fọ́ mo mo jẹ bẹ́ẹ̀ gbà bàbá ìmọ̀ Anisero. àníṣẹ́rò àníṣẹ́rò àníṣẹ́rò ibikíbi tó bá wà ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́tọ̀kú ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ àìsí ayé nígbè àìsí ayé nígbè bẹ́ẹ̀ yẹn bá ti ṣé ó dèrò ọ̀run àníṣẹ́rò. ó ti ṣe lónìí ọ̀pálánú mi òní náà ni kò ní dọ̀la òní ni wọ́n pa ọ́ à ní sẹ́rẹ́ o ibikíbi tó bá wà ewé rẹ̀ kúrẹ́kù kan ò ní fà kọ́kọ́ jójú ọ̀nà ilẹ̀ kó tí ó ta à ní sẹ́rẹ́ ọ̀yá máa bọ̀. èmi ọlọ́sìn ìgbògi igi oyeye ní gbapò ẹ̀bá ọ̀nà kú olúgbó ní gbapò alágẹdun. ha ha. ta mo pè ta ló yọjú ta ní sẹ́rẹ̀ mo pè ìwọ ló yọjú ta ní ọ. a ní sẹ́rẹ̀ tó àkùdá fẹ́ pa òun ìwọ lọ gbà kú rẹ̀ kú lórí. ló lọ gba àìmọ́ sẹ́kọ̀ ọmọ ogun ló fi kọ́ níbo onígbó náà òní ni wọ́n gbà òní ni wọ́n rọ̀ lọ sọ́run bẹ́ẹ̀ mo sọ fún ọ. èmi èmi ètí ẹ̀ kí àwọn kì í sé náà àríra lẹ̀ wọn kì í sélẹ̀ èwírí ojú ọ̀run wọn kì í sọ̀run ọ̀tá lẹ̀ pálálejò mẹ́rún. lọ́lọ́gba gbé yóò bá tiẹ̀ wá dùbú mi èmi agbẹ́nidáfá yóò wá jẹ́ eléyìí eléyìí yóò dìbò tèmi. òkú ìlàrọ̀ ìlàrọ̀ ni wọ́n sì kú rẹ̀ sí. òkú etí gbó etí gbó ni wọ́n sì wọ́n sí. ògùn ló pààyàn òkú etí odò etí odò ni wọ́n sì kú rẹ̀ sí. òkú náà fẹ́fẹ́ ní gbé lọ. ibi tó wà lọ wọlé sí mẹ́wù wọlé náà. a ní lọ́dọ̀ pàṣẹ. èèwò òrìṣà ọ̀làgbàlúwò ọ̀lẹ́rùlò ó ti tẹ́ mi lúwò bí òjò àwọn ni wọ́n bẹ́ẹ̀ wọ́n lẹ́pàá mi wọ́n di àgbọ́n wọ́n ta yín tọ́jútọ́jú wọ́n ta yín tìmútìmú wọ́n ta yín tẹnutẹnu àtàgbà ni wọ́n ti ta yín. wọ́n ń sinmi àtàrà lákì ìtọ̀ tiẹ̀ dọ̀la ẹlẹ́gbìnà lẹ́wọ̀n kì í sọ tí wọ́n dijọ́ kejì ìjọba bẹ́ ginigi rúwé ìjọba bẹ́ fọ̀nà ni fọ̀nà rù. ọ̀rọ̀ àgbà kékeré afọ̀n mhm. ilẹ̀ ni wọ́n ń sùn. wọ́n lọ náà. ta kútùkùn rẹ lọ́nà tó bá tan yé wa àtàkọ́rọ̀ wọnú àdó. wọlé. kí ló kọ́ tí ń bọ̀ kí tó kí ló ṣẹlẹ̀ kí ló tó ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tó tó. oh my god. again. Ah! sorry sorry sorry sorry. Sorry, brother. <laughs> Come on, sister. Stand up, stand up. Sorry. Ẹ sàn, tí mi bá ní parọ́ fún yín, ó ti sú mi. Mo ti rò sọ́tún, mo ti rò sósì, mo ti wá béèrè lọ́wọ́ ara mi bíbí à. Ṣó yẹ kí wọ́n á sọ fún yín ṣáá? ọmọ kan òun náà ni pé ọwọ́ tó bá ṣáà ń dùn èèyàn ṣáà ní fi bá bẹ́ aṣọ ẹ̀yin náà ni mo gbọ́dọ̀ wá sọ fún. ẹ yẹ kó o fi tó tó ṣe bí òwe sí. tó tó ṣe bí òwe sí. mo wọ ẹ go ahead. ẹ sà fúnkẹ́ tún ti bẹ̀rẹ̀. kí ló ṣe fúnkẹ́. lánàá ni fúnkẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo inú òun inú òun mo dẹ̀ ránṣẹ́ lọ sí hospital ṣe mọ̀ pé gbà tí mo máa dé hospital tí dókítà wọn ṣe test wọn sọ pé oyún tó ti bàjẹ́ lára ẹ̀. oh god oyún tó bàjẹ́ lára fúnkẹ́. ó bàjẹ́ lára fúnkẹ́. Ah. mo dẹ̀ láti máa wò pé fúnkẹ́ ṣe kò sí nǹkan mi bẹ́ẹ̀ oyún ẹlẹ́kẹ̀lẹ́ ló ń bàjẹ́ lára ẹ̀ yìí ó dẹ̀ jókòó tẹtẹrẹ náà bí ẹni pé nǹkan nǹkan tó nọ́mà ni mo dẹ̀ sọ fún dókítà pé àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ni ẹ ṣe test fún ìyàwó mi kẹ ṣe test fún mi a ṣe lọ́dọ̀ family doctor wa ó ti sọ pé nǹkan kan ò ṣe wá a tún lọ rí dókítà mi náà wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣe nìkan kan náà àwọn méjèèjì dan kí wá ló ń ṣẹlẹ̀ kí ló ń boyún jẹ́ lára fúnkẹ́ fúnkẹ́ sọ fún mi pé òun mọ̀ ó ti tún béèrè lọ́wọ́ ẹ̀ pé kí o fúnkẹ́ àbó ní ọ̀rọ̀ kan yín tó fẹ́ sọ fún mi ni bóyá ó ní nǹkan kan tó yẹ kí n lọ ṣe sódà má lè lọ ṣe ó ní kò sí nǹkan kan kò sí nǹkan kan oyún oyún ẹlẹ́ẹ̀keje ló bàjẹ́ lára Fúnkẹ́ yẹn. ó ga dẹ̀ ẹlẹ́ẹ̀keje. Ọlọ́run oyún ah, ẹ̀keje ló bàjẹ́ lára ẹ̀. kí ló ṣe Fúnkẹ́ tó fẹ́ mọ́wọ́ ìyá ẹ̀. sá kò yé mi sá. ẹ̀ẹ̀mẹ́jọ lóyún bàjẹ́ lára ìyá Fúnkẹ́ kó tó di kó wá bí Fúnkẹ́ tí wọ́n ń wò yẹn lẹ́ẹ̀kẹsàn-án. ah kí ló bẹ fẹ́ fi gbogbo pọ́jọ ìyá ẹ̀ fún náà. sorry sorry sá. ẹ̀ẹ́mẹ́ ẹ̀mẹjọ lóyún bàjá lára mọ́mì fúnkẹ́ tán jẹ́ ìyàwó yín. bẹ́ẹ̀ ni ìyá fúnkẹ́. ìkúnlẹ̀ kẹsàn-án náà fi bí fúnkẹ́. yes ọwọ́ yẹn ló fẹ́ mú ọwọ́ yẹn ló fẹ́ mú nìyẹn o ó ti di sẹ́mù báyìí jẹ̀bi ló ṣe máa kẹyọ kan sọlápá wá jẹ́ ìdìmọ́lẹ̀ kẹsàn-án ó gbọ́ ó gbọ́ òbí ìwọ gan ló ń fà á yorùbá sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó díẹ̀ ọmọkùnrin ò tó ṣó ti yẹ kó tó kúrò níbi lẹ́nu mo máa wọlé máa bu ẹbu fún ẹ. mi ò rò pé ẹ ní ìdísà. a ó ní ìdí. ẹ jẹ́ kí mi máa lọ. máì tí ì lọ tí n bá bu ẹbu yẹn fún ẹ tán tí wọ́n bá bù sọ́wọ́ òsì fúnkẹ́ náà bù sọ́wọ́ òsì ẹ wá mú ìwé yẹn tẹ síwájú báyìí ẹ máa pọ̀fọ̀ yẹn tẹ̀lé tẹ bá ti lò tán tí wọ́n dà sọ́hùn tó fi tèmi sìn tó ti tí wọ́n náà sì sọ́hùn ẹ wá wọlé ẹ wá bẹ̀rẹ̀ táwọn yìí tí yẹn bá ti wáyé kò tún ṣẹlẹ̀ mọ́ ó dúró digbí nìyẹn ó ti yẹ kò sí wàhálà kankan èmi ò mọ̀ pé ó ti dé lẹ́ẹ̀ ó ti dé méje ó ti dé méje mẹ́rin lèmi ṣì ń fọkàn sí ìwọ̀n yẹn là máa gbọ́ ó ti ó ti fẹ́ máa lọ dúró kó mú nǹkan ah, ó wà ókè òun ti júlẹ̀ àná ni màá tún dọ̀dọ̀ yín sá. Ah. kí kí ló ti dúró ṣe. torí olú ibo ló fẹ́ kí n lọ jọ. ibo ni mo fẹ́ kọ́ ọ nílé bàbá mi. màá tẹ̀ kọ́tọ̀ màá tẹ̀ kọ́tọ̀. jọjọjọ yẹ́ẹ́. kí ló dọ̀ ọ́ lọ́wọ́ bàjẹ́ yìí. ọ̀pọ̀. màá tẹ̀ tí kìtì sí ọ̀gọ́mọ̀ bàjẹ́ yìí. wà á sá ni. ọ̀rọ̀ mi wà nù ọ̀rọ̀ mi àti ẹni no ṣe ìgbà ìgbà tó bí mi wọ́n bí ẹmọ́ mi ni no mo kàn fẹ́ mọ̀ ni ó lè sọ fún mi pé kí n jọ kí no kò ṣe à ń ṣe family now. ó ti sú mi bí tajọba dé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ mama sọ fún mi pé kí ni sùn ṣé o mọ iye oyún tó ti bàjẹ́ lára ẹ oyún méje for that matter oyún méje ìwọ nìkan òwò ọlọ́run aṣọ oyún mi fún ẹ o rò pé mi ti mọ̀ o rò pé mi mọ̀ bàbá ẹ ti fúnra ara ẹ fẹnu ara ẹ sọ fún mi wípé ìkúnlẹ̀ mẹ́sàn-án tó bí ẹ wọ́n ló dìgbà sàn so èmi màmá mo máa wé ìsàgé ara mi màmá wé ìsẹ́nájì mi màmá wé ìsìsfàm mi màmá màmá màmá fún ẹ lóyún ó màmá bàjẹ́ mi ò ṣe mọ́ o tí ì ṣe wà ní mi ò ṣe mọ́ kí ni. ok ó ti yé mi náà nísìnyí máa gbọ́ máa gbọ́ kò sí nǹkan tèmi àti ẹ lè jọ sọ mọ́ bàbá ẹ̀ bọ́ ṣe wà yan àìmọye ọ̀nà náà wọn náà ṣe jẹ́ kí wọn ṣe fún mi ń pòsì torí bàbá ẹ̀ àwọn èèyàn lè bọ́ọ̀tù mi torí bàbá ẹ̀ kọ́ ìwọ bàbá ẹ̀ ò já ìwọ bàbá ẹ̀ kájọ sọ kájọ náà wá jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run jọ létí tí mo fẹ́ kó ṣe ni kó tó bá ti délé yẹn àmọ́ wá jókòó sọ lẹ́yìn bí ọdún kan mẹ́wàá. ẹ ṣe lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni dáàdi níṣẹ́ lọkọ mi lé mi jáde kúrò nílé ó kó gbogbo ẹrù mi báyìí ó kó síta ni ó ní kí n máa lọ ó nítorí pé orúkọ bàbá mi kò dá nígboro òun lórúkọ yẹn ń dojú ti òun káàkiri kódà gun ní pátì tóun wà ó sọ fún òun pé orúkọ bàbá mi ò dá rárá níta ó ní àbàwọn tó wà lára bàbá mi ó ń ta àbùkùn bá òun. àbàwọn tó wà lára tèmi ó ta àbùkùn bá òun. nǹkan tó sọ nìyẹn. bọ̀dé ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. <laughs> àbí irú àbùkù wo lélẹ̀ ẹ̀jọ̀ irú ìsọ́ọ̀tì wò rèé náà bọ̀dé sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí èmi ike pátì tó ń wà àbàwọn ara tèmi ó ń ta àbùkù bá òun fúnkẹ́ ẹ̀jọ̀ ṣé mò ń jalè ni àbí mò ń yàgbé sára lọ́kí wàá nìtumọ̀ nǹkan tó sọ yẹn nǹkan tó fi kẹ́rù ẹ̀ síta nìyẹn ó lóun ò ṣe mọ́. ẹ wò mí o ṣe ti rí gbogbo bó ṣe ń bọ́lẹ̀ tó ń fò sókè tó ń fò sílẹ̀ níjọ́ kìíní àná tó lóun fẹ́ fẹ́ ẹ tí n bá ní kò sáyè sí àbí pé mi ò gbà á dàbí pé bóyá pé ìkà ni mí ìgbà tó wá lé ẹ yẹn ṣé kí wọn kí mò ń ṣe lé ẹ nílé ìtọ́dọ̀ tiẹ̀ yẹn ilé kan ló tún máa wọ̀sán ni òun ká ní tiẹ̀ ni ọlọ́run máa tẹ́rọ̀gì fún wọ tó ti yé àbíbọ̀dé yẹn kọ́ ìwọ kan ti ń lọ fàbí mo bá ẹ sọ òun òun ṣojú kórókóró àbí a máa ṣe nǹkan o tó bá lóun ò ṣe mọ́ ṣé òun ní rẹ́ lómi ni ṣé òun lọ lọ́hùn ni àbọ̀kọ̀ kò rè jìrìn ẹgbẹ́gbẹ̀rún ẹ̀ máa lọ mo láwọn ọ̀rẹ́ tá a jọ ń rìn tó jẹ́ pé èèyàn gidi dẹ̀ ni wọ́n wo bí má torí yẹn kó kárí bọ́ọ̀dù rárá o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ fúnkẹ́ tó bá lóun hmm? ò ṣe mọ́gbé jùlẹ̀ nígbà nǹkan tó sọ òun kò sínú Abi, o sì nífẹ̀ẹ́ màá ní mo sọ tèmi fún ẹ èmi o àníṣe rẹ alówólé alóògùn báńkì tí báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà o tí wọ́n bá lọ sì fẹ́ tẹ̀lé lọ kú sí lọ́rùn kò tẹ̀lé ó ti yẹ èmi ò ní sọ jù báyìí lọ àkárìbọnú bí ejò ìwọ ló mọ̀. àníṣe rẹ àníṣe rẹ jọ tí Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe kò tí ì yé mi ẹ̀ṣẹ̀ tí mo ṣe sọ fún mi kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ eh, nígbà tó yàwó ẹ wà láyé ó ní mo rò wípé á torí ẹ ní bákan nígbà tí yàwó ti wá kú náà ń sìn nǹkan kí ni mo ṣe ń dúró ṣe ń bí gbogbo nǹkan tẹ̀mí ẹ̀sẹ̀tì ni wípé ṣe ló ó yẹ kó ní kí ni ṣòun lé ni ah, kò yẹ kó bàbá mi wá bíbá ẹ mọ́ ó yẹ kó ti ní kí n kó ní ṣòun lé ni ìyàwó ẹ ni mo jẹ́ kì í ṣe pé òun yọ mi fẹ́ pẹ̀lú bí mo ṣe ń sọ̀rọ̀ òun tó náà bó ṣe yí mi sébè ló yí mi sí poro kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣẹ̀ ni. òbí ṣé ó ráwọn kan tí ó máa ń yẹ ó máa ń pọ̀ gan nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ń sìn ìwọ ń jẹ́ kó yé mi pé wọ́n ń já fún ráìtẹ̀ ṣebí tó tèmi náà dẹ́ pé ráìtẹ̀ ni àmọ́ àwọn kankan lélẹ̀ sórí tí nǹkan mi bá ṣẹlẹ̀ ńgbà mi bí mo sọ fún ẹjọ́ náà pé kó jẹ́ ká máa ṣe sùúrù téèyàn bá ti ṣe sùúrù ayé máa sọyàn lẹ́nu ni hmm. ṣó ti yẹ ìjọ wo nìyàwó mi yẹn ṣe kùnà ẹ kí n wá gbé ẹ sìn kí ni mo ti gbé ẹ wọlé ṣáyò lè fọ wọn ní sèmi àti ẹlẹ́nu ṣé wọ́n ní wọ́n ní máa sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá ṣé wọ́n ní fi wọ́n ní fi táàgì mi àti ẹ̀ <laughs> ìfẹ́ kò ṣe sùúrù ṣe ti yé sùúrù tí mo ní kò níyẹn náà òun náà ló ṣì máa máa ní. tí wọn bá ń rọ ọ̀rọ̀ ayé ayé ayé mhm. ayé ayé ayé wọn ò ní jẹ́ kéèyàn ṣe kàn téèyàn fẹ́ ṣe o ẹ wọn máa sọ pé ayé kí láyé fẹ́ sọ kí láyé fẹ́ sọ ló ń sọ ẹlòmíì di nǹkan míì a ti ń fẹ́ra wa tipẹ́ kò ṣe pàṣẹ bẹ̀rẹ̀ ń sìn ó lè máa ń wùn sọ wọn kan bọ̀tẹ́mi àtẹ́lámọ̀ pé a ti jọ wà tipẹ́ gbogbo ṣé ó ṣe máa jẹ́ pé kọ́tẹ́ yìí obìnrin bá ti fẹ́ òun náà lè gbọ́dọ̀ fẹ́ lẹ́ǹkan náà ẹ òbí tèmi yé mi tèmi yé mi bí mo ṣe sọ fún ẹ tó bá ti tásìkò láti jẹ́ ká lọlé a máa dìjọ lọ mo ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ báyìí ká máa ṣe kọ́lá gidi náà mo ti gbọ́ ah, mo ti gbọ́ hello ta ni ẹ ah. ẹ kí ló ṣẹlẹ̀ báyìí mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹ mo ti fẹ́ máa bọ̀ báyìí báyìí báyìí ṣé kò sí ṣá mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kò sí ṣá bọ̀ mo tí mo fẹ́ bá sọ̀rọ̀ ah, ọjà tẹ̀ ń gba owó tí fẹ́ máa kọjá lẹ́bù láìbù yín o. ìyọlá jẹ fi ẹlẹ́jà rè. kí ni. ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ṣé wọ́n jíjẹ tèmi tẹ rí yìí wọ́n lè gbẹ́ni ti gbẹ̀yẹ̀ e bọ̀. ọlọ́mọ mi ò fọ̀ ọlọ́ bébì màmá eléyìí kéré eléyìí à ń gbélé tó ju eléyìí sí o màmá tẹ bá tẹ bá di smoke àwọn máa fà yín pa báyìí wọ́n máa fà yín pa tán. ìyálà ìyá ah. yín gan ò lè fà mí tí mo ṣe wà. Ah. yálà jẹ́ ẹyin bá wo má lọ máa wá o. ẹ gbà mí ẹ máa wá àwọn ọmọ yìí ṣá ṣé ẹ mọ ọkọ tó wà nù kínní yẹn ṣá. ẹrù tó jowó ẹ lọ ni ó kọjá lẹ́bùn yín. ẹ ń sọ̀rọ̀ ọjà ẹ ń sọ̀rọ̀ ọjà kí ni mo fà mo gbé india loud. ọlọ. wọn send ọjà sí mi láti australia. ẹ jẹ mi. ṣé bébì. ẹ wá ń sọ̀rọ̀ ọjà ó yẹ wàá ẹ kí lélẹ̀. ó lọ fà ní. ẹ jẹ́ gbé yín débẹ̀. jẹ́ kán mọ̀. Ah, ah, ah, mama lọ pariwo ẹ. ó ṣe mọ̀ mi. Yeah jẹ́ kàn mo sọ fún yín rẹ ẹrù tó gbà yẹn ẹ jẹ́ kó sẹ̀ ń gbà yẹn tó bá sẹ̀ a máa wo yín ó yẹ ṣé wọn náà máa gbé yẹn mu ni ko jẹ́ ká rí ah, dọ́ta máa pa ká fi ilẹ̀ ẹ̀yin báwo ẹrù tó wà nù ẹ ẹ̀mí yín ò gbé mo sọ fún yín mi já yín tán tẹ́lẹ̀ ṣá. máa borí ìdílé ni ṣá. sọ yẹn lẹ́yà. Bàbá yìí kí lè rí ẹ. mo, á gbé yín débi bẹ́ẹ̀. Ah, ẹ ṣáà máa wò rẹ̀ máa jáyé lọ. Ìbẹ́lẹ̀ mọ́. Yàrá ṣe, eh. tẹ bá dọjà bébì máa gbé yín. ọlọ ah, wọ́n fúnra rẹ̀ nǹkan ọmọ ah! ọmọ nìyẹn. sọ yẹn lẹ. Ah! kí ló ṣe. kò sí. ẹ jẹ bí ẹ jẹ bí. ó ń sẹ̀sí lára ni sàásùn ni ń wá ń sẹ̀. má wọ̀rí ẹ ẹja máa ṣayé lọ. ẹ jẹ bí. kí nìyẹn. ẹ jẹ bí ṣe bó ní tí n bá di kí ni o máa fa ni o máa bú o máa ṣe ẹ náà o lè jẹjọ ṣọ́ra fi ṣọ́ra fi ṣọ́ra. kí ló ṣọ́ra bẹ́ẹ̀bì yálà jẹ́. ẹ gbà mí o. Ah, ẹ jà mí ah. ẹ jà mí. oya oya oya zi. mo ti máa rí mi. Ah, wọ́n mi jọ ṣé èyí ti èyí ti win. kí ló fi ṣe kí ló ṣe kí ló ṣe táyé mọ́mísí yín kọ́. ọ̀ sí ilé wọ́n ṣe jáde. ó oh, no ó dùn mí pé mi bá mọ́mísí yín lé. ṣé ẹ rí àwọn àgbà ti sọ ọ́ ní ọmọ tá a bá kọ́ láti lé tánà máa ti kọ wá ṣẹ́rí yẹn tó wà nílẹ̀ yìí ó gbẹ ó gbẹrù tó ju láìpẹ́ lọ ni o ọjà tó lọ fáà ló lọ gbé ó dẹ̀ ti gbé lọ sí kíni ó ti gbé lọ sí next level. jọ kí ló ń jọjà. ọjà bí wọn nà ṣebí kejì ẹ rẹ wọn lè jẹyà láyà. kẹ́ni kí ló ń jẹ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí kejì ọjà sọ̀rọ̀. ẹjọ ẹjọ ẹjọ ṣẹ́rí mo ti sìn ní débi tẹ́lẹ̀ ò ti ní báyìí o. Ah ilé yín lẹwà bẹ́ẹ̀ yẹn gbádẹ̀ ṣe wòyìn pé ẹ ṣe láì fún yín tí wọ́n bá fẹ́ gba ọjà a sì wà ń bẹ̀. ìjọba tí kejì ẹ dákú ṣé kí n sùn tí ni ah, aráyé wá bébì ti lọ bébì mi àdé o kò dọ̀rùn rí ni. kí ló ṣe ẹ mo ti ń lọ mo ti ń bọ̀ mo kọ pé this same place náà ló jókòó sí tó ń ronú o ò tiẹ̀ notice mi o ò fún mi látẹ̀ńṣọ̀n bó ṣe máa ń fún mi ẹ ṣé dádì ló ṣe ẹ ni àbí èmi tó bá dẹ̀ jẹ́ mi ni I will apologize because mi ò láìkí o máa ṣe báyìí or anybody tó bá ti ṣe nílé sọ fún mi máa bẹ́ẹ̀ nìyẹn wí. àǹtí Fúnkẹ́. yes dádì ò ṣẹ̀ mí ẹ̀yin náà ò dẹ̀ ṣẹ̀ mí kò sẹ́ni kankan tó ṣẹ̀ mí. kí ló wáá ṣe kí ló ṣẹlẹ̀ no just talk to me. àǹtí fúnkẹ́. yes. àti bíi last month ni mom sì ti sick gbogbo owó tí mò ń gbà náà lẹ́nu iṣẹ́ orí mọ́mì ni mò ń ná sí oh. àmọ́ nǹkan tó ń ṣe wọ́n ó ti dé last stage torí wọ́n ní kánsà. Goodness. Dókítà dẹ̀ ní pé ká lọ wá one million naira wá. Ìyẹn ló wá ń bà mí nínú jẹ́ because kò sí anybody tí mo fẹ́ lọ bá àlẹ́ bí àlára. Kò dẹ̀ síbi ọ̀kan tí mo kówó sí tí mo ti fẹ́ lọ mówó. I'm so so sorry sincerely but ó jẹ́ kó ti sọ fún yàn you won be sick kò ń ṣe nǹkan téèyàn máa ń fi pamọ́ náà but all the same it's fine Um, o ti sọ fún dáàdi. ó why gbogbo ìgbà tí má bèrè nǹkan náà máa ń ṣe fún mi ní ìdẹ́fẹ́ kọ́ ń rí bíi pé aláṣejù ni mí àbí pé amútú ti dé torí ẹbí ṣe sọ fún wọn. Ah, hmm, okay dájú the worst and my phone is not here okay um, ṣùgbọ́n kan tí bá ti dókè i will transfer like two that should be enough. Ah, àti fúnkẹ́ ẹ ṣe gan ni ah, ah, ẹ ṣe gan ni mo pé ah, ẹ ṣe o ẹ ṣe o lágbára ọlọ́run ọlọ́run ara láàánú sẹ́yìn àmín lágbára ọlọ́run ẹ ní kú bí mọ́mí yìí ṣe kú ọlọ́run á dẹ̀ máa á máa bá mi rá láàánú sí i. àdúrà yìí ó weird mi ò ní kú bí mọ́mí yìí I don't understand. Bọ́tọ́lá, má jẹ́ kí bínú sí ẹ o. Adéṣe mo sọ fún ẹ o, mo sọ fún ẹ, tẹ̀mí ló wá ọ Ah, ah, ah, ah, ah, ah! kí bínú sí ẹ o. Ọkùnrin jẹ́ kí ṣe kó bí. mọ́mì mọ́mì mọ́mì ẹ dìde mọ́mì wàhálà ti ṣẹlẹ̀ nílé yìí o mọ́mì mọ́mì ta ni mo fẹ́ pè báyìí ta ni mo fẹ́ pè mọ́mì. Ah! my god kò tẹ̀ sọ fún mi pé dáàdì mi ló àti kíkẹ́ ìjọ tó lè má kó bá mi ìjọ ògiri létí anybody ló lè gbọ́ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìṣàánú mi ìjọ. Ọjọ́ ìjọ ṣe ti bọ́ ìjọ ìjọ ìmọ̀kó bá mi ìjọ. jálẹ̀ onílé fipó tiẹ̀ lẹ́yìn ìka. èrò ibi ló ń gbénú rẹ̀ ìwà ìka ló jọba lọ́kàn rẹ̀. ṣọ́ọ̀bẹ sùn papòrọ̀ rí ìwà tó ti ní lójú tó burú jáì ni wọ́n wù ààyè ti dorí kodò ó dorí kodò ó dorí kodò orúkọ rere. fúnkẹ́ má ṣe báyẹn bàbá ẹ ló yóò dùn bọ́kọ yìí. aníṣẹ́rẹ́ ìwọ lè máa bẹ̀ mí nsìn ó lè máa bẹ̀bẹ̀ pé kí n má pa ẹ́ àmọ́ ó lè payà tèmi kó lọ sọ́run àpòpàǹdodo. má ṣe bẹ́ẹ̀ fúnkẹ́ àìmọ̀mọ̀ ni ọ́ oh, ó ṣèṣì ní fúnkẹ́. ó mọ̀mọ́ kò sí wàhálà ẹni ló ráyè mọ́. fúnkẹ́. mo mọ bàbá tí mo ní mo mọ̀ pé kò lè bẹ̀ mí láéláé a níṣẹ́rẹ́ fúnra rẹ̀ a lówó ńlé a lógùn nípamọ́ torí ọjọ́ kan ìdágìrì torí ọjọ́ kan ìpọ́njú. ẹni tó lè pa ìyá tó bí mi lọ́mọ bó pẹ́ bóyá á pa èmi gan fúnra mi. kí ni wọ́n lè ṣe láti fi ní bàbá yẹn. bàbá o kà ní sẹ́rẹ́. ọkùnrin lẹ́ẹ̀kẹ́ sí. o ti dọ́mọ ayé báwọn. <laughs> ìṣèjọba ayé bá. bẹ́ẹ̀ ni bàbá. ògbón tí mo ṣe fún ọbọ láti lè fi mo ṣéde àmì ńlá wà ń bẹ. bẹ́ẹ̀. àmì ńlá wà ń bẹ àmì ńlá wà ń bẹ. sórí mọ́tàrà rẹ tí wọ́n bá ń tàn o àwọn àsìkò tí wọ́n bá ṣe ń sọ àǹfààní nǹkan tó bá burú nù tí mo ṣe fún ọ kọ́ ọ dé. wọ́n sọ̀rọ̀ rẹ o lójú ọ̀nà tìbí tí mo sọ mu. ẹ̀ẹ́ ìkòrọ yẹn. wọn jẹ kó dọdọ rẹ rárá o. gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi àti tẹ́ ti ń ṣe bọ̀ ìkòrọ ò gbọ́dọ̀ kàn mí lára. ọ̀la ọ̀la tó o bá sì mọ̀ kó fẹ́ fẹ́ fúnra rẹ jáde máa bẹ́ sàrí ara rẹ lẹ. tó bá fi da ìkòrọ lù mí ikú ni kì í ṣàrùn. wọ́n ti rí àwọn kan wà nínú sẹ́ńdá láti mo ṣe fún ọ tó jẹ́ pé ó ní nǹkan ẹ̀kọ́ nú. ìrọ̀rùn lè wọ rẹ̀ wọ́n jà wọ́n jà ọgbọ́n bá. ìkúrọ̀ ti gbọ́ ṣùgbọ́n kò ní bàjẹ́ ẹ fúnkẹ́ gàlà. ǹjẹ́ o ṣé ọmọ rẹ rè. ẹ fúnkẹ́ nìyẹn. ẹni ẹ máa pè <laughs> èmi àti ẹ̀jọ́ ń bọ̀ láti ibì kan ni àti wọn àjọ fẹ́ dé ibì kan wọn àgbẹ̀ kájọ fẹsẹ̀ kan yá ọ̀dọ̀ bàbá kó náà tiẹ̀ mọ̀ yín. ọ̀dà ọ̀dà ọ̀ká rẹ̀ mo sì jẹ́ nìyẹn. ọtí mọ̀ mí lé mi náà ni mo <laughs> mọ nǹkan tó dáa. bó ṣe ń mú bọ̀ wá bá yín máa bá ń ró lágbára jù báyìí lọ torí ojúkun ẹ̀ pa ojúkun èrè mi nìyẹn. wọ́n gbà yín lálejò. ìyá lọ. àṣẹ o àṣẹ o. ọmọ awo awódèjì bá mi lókè. èkùrọ́. èrò ibi ló ń gbẹ́nu rẹ̀. àbí kí ẹ̀mí bàbá mi lè ti ọwọ́ mi bọ̀ ní fi ṣe wọ́n tán mú mi lọ sọ́dọ̀ bàbá. ibo wá ni mo ti fẹ́ rí kúrò báyìí. torí ọjọ́ tá a bá rí ibi níbi ń wọlé. Ewúro màtá lọ́rọ̀ ohun tiwa ọ̀hún ògùn ti ní ilẹ̀ ìgbẹ̀gbẹ̀ kan péjì tó dé. aníṣẹ́rẹ́. fúnkẹ́. ṣọ́ọ̀bẹ̀ sùn fapórọ̀ rí ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́ ààyè tí dorí kodò ìwà bàjẹ́ láfi yangan. ayọ̀ ti dorí kodò ìwà bàjẹ́ la fi yangan kiri. báwo lójú ọjọ́ ṣe rí báyìí. bá mi bá mi o. kí ló ṣẹlẹ̀ ewé òkú ní ọjọ́ yìí ṣe rí. anisẹ́rẹ́ kí ló wá ṣe ayé sú ọnu ńkọ́ ó wá lọ rèé gbọ́rùn ọkùnrin ti yẹ dáadáa àyíkú sì jù sí ọ ò lè yẹ ó lọ gbákú mú ọmọ olóko ọta bírí ọmọ olóko ọta rìnyàn alówó lódù bí ìpakọ́ ńlá tí bomi nínú agbá ńlá òdìdì mọ̀tẹ́ ó ń kìkì àṣà tán bá ọ ti yànnú o. bá mi hm? a ní ṣẹ́ẹ́dà. ó ti rọ. àwọn gbawúmọ̀lẹ̀ á sì yín lọ o. mama mi. mama àgbàlagbà. well done man. ṣe wọ ok ibo lẹ ń lọ. àwọn fọkùn yìí kọ. ọ̀gá sáré rán wọn lọ sọ́dọ̀ chief banwo fún business deal ah since when. jẹta. wọ́n ti ń two days now. Okay, okay, okay. um, Daddy, lo oògùn oorun wọ́n ń sùn láti àná wọ́n dẹ̀ ní àwọn ò fẹ́ kẹ́nìbọ̀dì disturb àwọn wọn ò fẹ́ disturbance at all so èmi lọ sí Actually, we first sáré dé Texas for like two, three weeks. I'll be back. Hmm? Oh, Mama, with your expert, There might be no. kò for meantime, they can kí n sáré bára dé due to some instructions. <laughs> Jọ ṣé etí didn't di him tí mo sọ fún ẹ Okay, what then? sùn lókè. anybody, I mean anybody Why disturb àwọn. Oh, okay ṣé mo kọ lọ sókè lọ jí wọn lọ sókè lọ jí wọn kí ṣe bọ́ lọ́wọ́ ẹ lọ bá wọn lókè. ẹ má bínú ma i only follow instructions ẹ má bínú ẹ jọ ẹ má bínú ẹ jọ. ṣé mo kàn fún nǹkan tó ṣe yìí punishment rẹ kọ́kọ́rọ́ ẹ̀ wọ́n ló máa wa mọ́tò yìí wọ́n ló máa wà mí depot so kò lè gbé mọ́tò padà sílẹ̀ ìwọ gbélé sínú mọ́tò. Guy, don't worry, don't worry. Let me help down. Let me go in there for this. Wọ́n ti ń bínú sí mi understand. Ọlá Alákìjà, what are you saying? Under forty eight hours tí mo fi sílẹ̀, many things happened. Aníṣẹ́rẹ́ kú, ọmọ travel, ẹgbẹ́ lọ sí mọ́túárì. Why? Wọ́n gbé ẹ̀ṣẹ̀ gún wọ́wọ́wọ́ all this nonsense. Oh, no, no nonsense, Baba. I dey surprised. Baba kò gùn kí Aníṣẹ́rẹ́ gùn kí ọ̀gbìn sùn. Bàbá mi máa dàrú ọjọ́ kejì. Bàbá òdìdé mọ́ wọn mi mọ́. What are you saying? Bàbá òdìdé mọ́, bàbá òmí mọ́. You not talking to the mortuary. Oh, oh, wá gbọ́ lọ sí mortuary bẹ́ẹ̀. The doctor don't travel ẹ̀ṣẹ̀ pọ̀npẹ́pẹ́. Bàbá ẹ̀ ti kú ó pé kọ́mọ padà wá ṣe fẹ́ stand fún ẹni tó ní dáàdì ni ṣé dáàdì ẹ ló kú ni wọ́n need to call the girl to come back and confirm that her father is dead ẹ wọ́n rọ̀ṣẹ̀ ẹ rọ̀ṣẹ̀ lọ́sọ̀ sí sí sí mortuary okay fine no problem àníṣe ẹ wọ́n mortuary so kí ni doctor sọ fún yín nígbà tẹ́ dé hospital pé òun ni cause of death ẹ kí doctor sọ. Junior Street bàbá the honest truth be say no do anything dey expect say make you come make you come give us a go ayo. oh una dey expect make i come okay me as doctor kin dey na kí wọn lọ ṣe autopsy jù wá fún yín autopsy report right this is this is this is i can't believe it so Alakija of the truth chairman Anisere ti kú chairman Anisere ti kú. he's dead confam. yes confam. angele. mo sọ fún ẹ mo sọ fún ẹ mo sọ fún ẹ pé kò síbi tí sáré sáré ẹ lè sá lọ ó máa bá mi nílé now anisẹ́rẹ́tẹ̀ gbọ́kànlé tó jẹ́ bí bàbá sálẹ̀ fún yín ó ti fi lè sasọ́bùra sùtìrì báyìí wípé omi ti tẹ̀yìn wò gbé ẹ lẹ́nu you are a drug baron ọwọ́ dẹ̀ ti tẹ olórí burúkú ẹ báyìí sọ̀rọ̀ ti pé ọjà tó gbé fún àwọn ọmọọṣẹ́ ẹ̀ pé kán lọ deliver àwa ti gbà lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ ẹ̀ dẹ̀ ni wọ́n ń dúró díẹ̀ níta now you are under arrest. ọ́fíìsà yìí náà mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ lóòpẹ́ yìí gan mọ̀ pé ilé yà ń mọ̀nà àbẹ̀mọ́mẹ́tẹ̀ yẹn kù tí wọn bá ti kú bẹ̀rẹ̀ kí ẹ kọ́ máa nà bọ̀n it's not a good thing kò ń ṣe good omen kò yẹ ká máa treat our as animals alẹ́ ran ni gbogbo wa náà wíwá sí iṣẹ́ yìí náà wọ́n sì a wá lajẹ́ a máa ní sùúrù fúnra wa ẹ ẹ sì sà sí i know i understand that's what i'm doing officer i understand the fact pé ẹ wá ṣiṣẹ́ ibi iṣẹ́ ni you have the right to but at the end of the day i get understanding no matter eh, you guys are trying more but the truth is this eh ten million move. to twenty million cash cash. Money go kó move. mo ní kó move. thirty million cash. Yes. bribery is another offence. To bá tún sọ anything bẹ́ẹ̀ máa pa ẹ̀ dànù ó yá move. guys. Lágbàlagbà fi jẹ̀kọ̀ ó lábẹ́ ìwé àti fò jẹ́jẹ́ wọn mo fò jẹ́jẹ́ wọn. ojú ọjà làwà ó. iye iye iye iye. owó ṣàti pé ní kókó. owó ṣàti pé ní kókó. àwa ò kéré. àwa ò kéré. àwa ò kéré. àwa ò kéré. mọ̀lára jíjí mú ni èrò ọjà ẹ wá gbọ́ o. ọjà ti gbó èrò ọjà rẹ wá bọ́.